والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون وتسواد من أنت أسلائر كابت سجيك وبلاوة النبي آدم عليه السلام ní ìgbà tó wọn àti ìyá ńlá wa Hawa aleyhi salam tó ń jọ ń bẹ nínú aljanna wọn bẹ nínú dẹra wọn bẹ nínú ọláńlá aṣọ tí ń bẹ lára àwọn méjèèjì àtàrà àmàlẹ̀ láti ṣe aṣọ yìí báyìí ìmàlẹ̀ yóò lé téńté lórí abẹ́ wọn tó ṣe é pé èèyàn ò lè rí abẹ́ wọn eléyìí ò lè rábẹ́ ẹnìkejì ẹnìkejì náà ò lè rábẹ́ ẹni àkọ́kọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n jẹ nínú èso tọ́lọ́wọ́n bá ní kí wọ́n má jẹ nínú ẹ̀ àkọ́kọ́ aburú tí wọ́n kọ́kọ́ rí òun náà ni wípé badat lahuma sawatuhuma. So, uh, ìhòhò àwọn méjèèjì ó hàn sí wọn híhàn tí ìhòhò wọn yìí tó hàn sí wọn ọjọ́ àkọ́kọ́ tí wọ́n rí lámì nǹkan tí rí lámì. àwọn olùmọ̀ wọn ní kí ló dé tí wọ́n fi pè ìhòòhò ní sáwù ẹ̀ sáwù ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé nǹkan tó ṣe pé yóò dùn yàn tẹlomi bá rí yóò dùn yàn tó bá hàn sẹlomi ṣùgbọ́n ní ìhòòhò kálukú rí. ìgbà tí àdámọ́ mi yàn tí ò bá ti dorí kodò yóò máa pa abẹ́ mọ́ yóò máa para mọ́ kò ní síra rẹ̀ sí hòhò nítorí ńgbà tí àdámọ̀ bá ti dórí kodò ìtìjú máa ṣẹ́kù nígbà tí ìtìjú bá ti sọnù kúrò nínú ọ̀rọ̀ èèyàn ìjàmbá ńlá sí èèyàn ìjàmbá nípa pé èèyàn ní mà àti para mọ́mọ́ kò ní mà ti pa bẹ́ẹ̀ mọ́ ó lè máa rìn òwò kó tún máa rìn kó tún máa yan àwọn ẹni tó ní tìjú àwọn ọmọ wa pé lágbájá ò ní tìjú ni kí ni ń da arákùnrin láàmú kí ni ń si arábìnrin yìí tó fi rìn òwò wọn á pé òun ò tiẹ̀ mọ tí wọ́n pè ní tìjú tani tó bá kú lójú òun náà lójú tì ṣùgbọ́n tí èèyàn bá ti lójú kí ló fẹ́ tì torí ẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tí àdámà wọn kò dorí kodò tẹ́nìkan tí ọ̀lẹ́tọ̀ sí kó rí ìhòòhò wọn bá fi lè rí ọkàn wọn bàjẹ́ torí ẹ̀ ká sọ wa ká má máa rìn o ara ń tọ́lọ̀ fi pa wá láṣẹ ara ń tọ́lọ̀ fi pa wá láṣẹ. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد أيام آدم ẹsọsọ yín kó pé o ní gbogbo ìgbà tẹ́ bá ṣe sọ́láàt ẹ má jẹ́ kí nǹkan kan hàn nínú tí ọ̀tọ̀ pé kọ́ hàn nígbà tẹ́ máa sin lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́mọ bá kọ́ pé kéèyàn jẹ́ni tí ó máa fi òwò rẹ̀ síta ìdí ni tó jẹ́ pé ń bẹ́nu tí ó fa ìyà sàárì tí sì ti ń fà fáwọn kan báyìí pé wọn kì í para mọ́ wọn è gbé abẹ́ wọn sá wọn è gbé ìhòòhò wọn pamọ́ sáwọn èèyàn nígbà tí wọ́n bá tọ̀ akramakumullah. níta àmàdájú náà ni pé a lè láì bọ́ ṣòkòtò lẹ̀ àbá àjọkùnrin àbá àsìjọbìn ntí kò láì jẹ́ pé kúò nídìí wa wọ́n lọ́nà tó jẹ́ pé tá a bá yọ ṣòkòtò níbi tá a bá ti yọ ẹni tí ò sí kó rí òhòhò rí subhanallah eléyìí tọ́ka sí pé ipò tí islam gbé ìhòhò kálukú sí ọ̀gá púpọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè tẹ̀ǹtì ń tọ̀ láyé tẹ̀yìn etí bìlà tó ṣe pé wọ́n máa tọ̀ ẹlòmíràn máa tọ̀ ẹ wàá jọ bọ́ sóko tó ń di ara yín kọjú síra yín a'udhu billah nínú àṣà burúkú pátápátá gbà ní ìṣesí tí ọ̀yọ́ ọmọ mùsùlùmí ni àbíbi tó yẹ pé wọ́n ti máa tọ̀ ẹlòmíì náà ti máa tọ̀ wọ́n yọ̀dí rẹ síbi tí wọ́n ti máa dúró tọ̀ inú póò tí wọ́n máa tọ̀ sí lóòrò wọ́n máa tọ̀ sí. Si wọ́n tún wá ṣe irú rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́tún àti lọ́sì ẹlòmíràn ó tún dúró náà máa tọ̀ oníkàlùkù yẹn wàá yọ̀ di tiẹ̀ yọ̀ máa tọ̀ wọ́n mọ̀ á òkè kí ló gbé èdì tó ná ògbé èdì ọba fẹ́ wo di rẹ̀ kó wo mọ́nà ìfẹ́nu kí wọ́n náà wo tiẹ̀ ni a'udhu billah eléyìí ṣèṣe sí àwọn mùsùlùmí ẹni tó ṣe wípé kì í gbé ìhòòhò rẹ̀ pamọ́ ńgbà tí ọba tọ̀ sábàbí kan nínú sábàbí tí máa jẹ́ kí àṣàrí ọ̀jẹ̀ yàn a gbọ́dọ̀ sọ̀rọ̀ àwa gidigidi ẹ máa ń palóòwe abẹ́ máa dá aláṣà ní Yorùbá pẹ́ni tó ẹ̀ tó rí òhò yín ẹ̀ bùkátà kẹ́ ẹ ti gbára pamọ́ sí kó tó di kó ẹ kú dandan ni kẹ́ ẹ gbára yín pamọ́ kódà tẹ́ ẹ bá kú ìsìláàmù ọgbà pé torí pé ẹ bá ti kú tí wọ́n bá wá wẹ̀yìn wọ́n bọ́ gbogbo aṣọ kúrò lára yín islam ọgbà bẹ́ẹ̀ èyí tá a wọ̀ sọ́rùn wọn bọ̀ kó pátápátá ṣùgbọ́n ẹ kíyèsí o ìgbà tí wọ́n máa ń bọ́ aṣọ kú lára wa kó tó di pé wọ́n bọ́ wọ́n ti kọ́kọ́ lọ́kàn mọ́ wa lára wọ́n wà ní fún dáìn so wọ́n mọ̀ wá bọ́ ìtọ́wà lára wa gbà bẹ́ẹ̀ èyí tí wọ́n lọ́ mọ́ wa lára lókè nìyí lọ́nà tí ó fi jẹ́ pé àárín ìdodo sórúnkún wa méjèèjì ẹnìkan ò ní rí kọ̀tọ́ rárá pé kẹ́nìkan kó a ti torí pé o ti kú kó a sí ọ sí hòhò kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ à ń bọ̀sibọ́sí pé o ti kú ìdínú ọ̀nbẹ́nu tó lè da agbo lérú ó sì ń bẹnu tó lè dá yánpọnyánrin sílẹ̀ nílùú kẹ́nìkan àbáwọn kan wọ́n jọ máa pètèpèrò láti lọ́ọ́ máa yọjú wo díòǹdì bóyá níbi títí ń wẹ̀ ni àbí ibi títí ń ṣègbọ̀nsẹ̀ àbí níbi tí wọ́n ti ń bọ́ra lẹ́nu ilé rẹ̀ kò sí ní tí nǹkan yẹn ò lè dàrú lópin ìgbà tí Islam àti iman ti máa ń bẹ lára ìyàlẹ́nu ló jẹ́ pé ntí máa dúnyàn kẹlòmí ò rí òun ó ti di ntí ń dùn mọ́pọ̀lọpọ̀ kẹlòmí ò rí ní ayé sí lóde òní àwọn èèyàn ò fi adásọ́bò òhò wá sí fáàrí o ìlú kò làwọn kà kùn kọ́ wa wọ́sọ kó wa bo gbogbo ara rẹ̀ kó sì má máa wọlẹ̀ kó má tayọ kókósẹ̀ lọ́kùnrin àwọn ọmọ wò pé ah ńgbà tí ìsàrò kù àwọn òpè kọ́ ọmọ wọ ṣòkòtò sá àwọn òsì pé kọ́ ọmọ wọ shirt sá ṣùgbọ́n tó bá wọ ṣòkòtò rẹ̀ yẹn àti ṣáàtì rẹ̀ yẹn wàá mọ̀nà tó fi máa fa ṣòkòtò sílẹ̀ tó sì fa ṣẹ́ẹ̀tì sókè lẹ́yìn lọ́wọ́ á dẹ bọ́tìnì ṣòkòtò bókun náà ló sì fi mú ni wàá dẹ̀ lọ́nà tó ṣe é pé bídìí rẹ ọba hàn ta jẹkara yọ ọmọ kọlọ pàtàkì ọwọ́ sísàlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn máa ń ṣe lónìí o ẹ dákun ọ̀làjú wo lọ́wọ́ àánú eléyìí sọ́làjú ni wọ́n ń pè léyìn àbí orí èèyàn ti fọ́n dàrú dànù èèyàn méjì kàn ẹ̀dàkùn ta ló ní làákà ìláyé tó wù pé kẹ́nìkan ma kọ́lọ̀ pátá tó ń wọ̀ kò sẹ́ni tó ní làákà tó wù bẹ́ẹ̀ wọ́n wá gèzẹ́tì ṣòkòtò ọ̀dẹ́ẹ̀lẹ̀ wọ́n wá sí pátá rẹ̀ lẹ̀ fara yẹ pé wọ́n wò wọ́n ní kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ó ní àwọn ń san àwọn obìnrin lẹ́sàn-án ni torí pé àwọn obìnrin àwọn náà ti sí búùtù lẹ̀ fáwọn ìyẹn ni káwọn sì di tiwọn lẹ̀ àwọn ò tiẹ̀ fi pátá lásán hàn wọ́n tún fi awọ ẹ̀dí wọn bíi tí ìdí ti là wọ́n tún fi hàn wọn. àwọn wa fẹ́ san wọ́n lẹ́sàn àwọn tẹ̀ ń tìtorí rẹ̀ sílẹ̀ o àwọn náà rí o tìyín náà nì bó tilẹ̀ jẹ́ pé àwọn tún ní tìjú díẹ̀ àwọn ò lè tí ì yọ gbogbo pátá ṣùgbọ́n ẹ̀ mọ́ kọ́lọ̀ rẹ̀ wàlà hàwùlà wàlà kúwàtà ìlà mo wá ní làákà ìsẹ́kùsì ṣèbí lónìí yìí àwọn obìnrin tí wọ́n ń pera wọn lọ́làjú àwọn ẹni tí àwọn ń wò pa àwọn olùkọ́ làwọn ẹni tí ń rìn wòwò ìhòhò rínrìn làwọn kà kán làjú lónìí gbogbo ìtọ́lọ́wọ́n bá ní kí wọ́n gbé pamọ́ kọjá nǹkan tí wọ́n fi máa gbá yìí lọ́dọ̀ àwọn ọkọ wọn ni wọ́n fi ń tàwé ìròyìn ló fi wá jẹ́ nǹkan ìyàlẹ́nu lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n bá rí obìnrin mùsùlùmí tó múra tó wọ jìlbáàbù rẹ̀ tó bó gbogbo ara rẹ̀ ní ìbámu pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìmọ̀ sí wọn kàyéfì láyé tó ti dàrú tó báyìí tí gbogbo èèyàn rìn òhò báyìí lẹ́yìn sì tún lọ́ọ́ wọ gbogbo ètò ẹ̀wọ̀ ìṣòro òní mú yín sótútù ó sì mọ èèyàn ọ̀daràn tẹ̀yìn sí gbogbo ẹ̀ lẹ̀ wàlà hàwùlà wàlà quwwata illa billah ń gbélé ayé lọ kí lẹ́ fẹ́ fi dà ntí máa dùn nílàákàyè pé kẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí orí ìní dùn mẹ́yìn aláìnílàákàyè pé kí gbogbo ayé ọ máa rí i ẹ wá sí gbogbo owó yín lẹ̀ gbogbo ẹ wá hàn yamakan eṣinṣin wa ń bò eṣinṣin ń kún yamakan ẹ wá ń pariwo wípé wọ́n ń rèpù àwọn obìnrin àti wípé constitution orílẹ̀-èdè àwọn ibi tó nínú ibi tó kù díẹ̀ káàtó sí onípẹ́kọ̀ ṣàlàyé irú ìyà yẹ kí wọ́n máa fi jẹ ẹni tó bá rèpù tẹ́lẹ̀ náà tẹ̀bí constitution lẹ pé ọmọ èèyàn ló ronú lọ́kọ́ nítorí bá rántí náà ní ọkọ̀ èyí tó sì kọ́ nǹkan ṣe dandan ni kọ́ da torí pé nítorí ìbá ti jẹ́ tọ́lọ̀ nínú òfin kò lè da tọ́ ẹ̀yin wá ní ó yẹ kí constitution yín kó ṣàkójọpọ̀ irú ìyà tó yẹ kẹ́ ẹ máa fi jẹ ẹni tó bá fi tipá bóbìnrin lò ẹ̀yin wá gbàgbé láti fi kún yín pé àwọn obìnrin náà tí wọ́n ń rámú yìí báyìí o kí làwọn náà ń sin gbogbo òdì wọn lẹ̀ sí nítorí pé ẹ̀yìn onílé onílọ́wọ́ àlejò náà ti tiẹ̀ mẹ́rù tẹ́básì bẹ́ẹ̀ lẹ́ran wí tẹ́ bẹ́ẹ̀ lẹ́ran wí ẹ̀yin tẹ́ ń rí ìhòòhò wọ̀nyí ń kọ́ kí lẹ̀ ń polówó gan-an náà rí kí lẹ̀ ń tà kí lẹ̀ ń tà tẹ̀ ń polówó bàbá ọba jẹ́ pé nǹkan kẹlẹ́ máa ń polówó ètí rí tó fi jẹ́ pé bẹ́yìn ọba ti rìn wòwò inú yín ò ti dùn ó sì dájú pé ilẹ̀ ń polówó bàjẹ́ ẹ̀ ń polówó ránu tọ́ àwọn ẹni tẹ́ ń sìn polówó ránu fún àwọn náà títí wọ́n ti ta títí wọ́n náà ti bàjẹ́ tó sì kó àwọn ẹni tó mọ́ wà ńlẹ̀ àwọn òwú ọ̀fẹ́ lóbìnrin bí àwọn ọ̀bùn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀bùn ni ó wù pé kọ́ máa bà lé lórí ọ̀bùn tó jẹ́ pélé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ni akérèmọ́kànlá ìgbẹ́ngbọ̀n ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò gbogbogbò kan á ń bẹ́ nítòsí ibi tó wà ilé ìgbọ̀nsẹ̀ ti léèrè òsì jìnnà ṣé ó mú gbẹ́ mọ́ra lọ yàgbẹ́ lé ni àbọ̀ yà ń ti gbogbogbò. kò síbẹ̀ sì lè máa fọ lè gbogbogbò ń tó ọkàn rí òní fi gbogbo ara balẹ̀ yàgbẹ́ ń bẹ̀ torí di eléyìí wọ́n gbogbo wọn á mọ̀ balẹ̀ gbogbo wọn ó wá kó àrùn àrùn wọn ń wóògùn rẹ̀ wọn ò tí ì rí tí tètè ràn máa rí sàárè ó kó àrùn yìí wa bẹ́bẹ̀ ká. ẹ̀ràn lọ́wọ́ ẹ nítòsí wọn lọ́wọ́ ní fi sẹ́yìn náà ok kọ́lọ̀ wọn tó fi sí ọ àfọwọ́fà ò wọ́n sè aláìlẹ́kọ̀ọ́ ìyẹn abú àfọwọ́fà ò wọ́n sè kó tó di pé ìyẹn jẹ́ o kóníkàlùkù ó ṣèkìlọ̀ fún ẹni tó bá nítòsí ti ń serú o ń balẹ̀ ayé wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin dẹni tí ọ̀rọ̀ kọ ẹni tọ́kàn lọ́mọ nítorí pé ńgbà tí ìwòkuwò ìríkúri bá ti pọ̀ láwùjọ wọ́n bá rí pé téèyàn bá tó bá pinnu pé òun fẹ́ fẹ́yàwó wọ́n lè mú obìnrin gba wá fún tí ó pé kò sóyè tó wò nù wọn ní ìgbà tí àwùjọ bá ti dọ̀tí torí ọmọ wò sí àwọn tí ń rí pé ó ó ó ó bíìtì class tá à ń wá láì ní mọ̀ pé àwọn olórí bú wọn yẹn kìí ṣe pé wọ́n dà àwọn tí ń síra alẹ̀ ń wò wò kìí ṣe pé wọ́n dà wàláhì bí ìbá ṣe pé àṣetọ́ni ti ń gbáwájú wọn tí sì ń gbẹ̀yìn wọn tó máa kọjú sí àṣetáni lórí tó máa kọ̀yìn sí àṣetáni lórí. sòṣùgbọ́n ẹni tó fẹ́ fẹ́ tó ń bá bora rẹ̀ tó ṣe gbogbo ẹ̀ ń lè máa pé kó wò wọn ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ orílẹ̀ ọkọ lọ wọn ò sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀ ọkọ gbé ẹni tó ti wà á lé ọkọ gan wọn ò jẹ́ ó níyì lọ́dọ̀ ọkọ nítorí pé ìyàwó tó wà lé sogesoge títí pé báyà kó o fi wò ó ọ̀sán pé bá sábàárẹ̀ dá sọ́ńdà kù torí pé àwọn tó ti rí lóde orí rẹ ti kún fún rìkúrì ọ àmọ́ wò sí ìyàwó rẹ pé sóbìn sì ni wọ̀ yìí ẹwà kó bá ńlá torí pọ́pùn ilẹ̀ kò jẹ́ fúra ẹwà kó bá ńlá tán ṣe fáwọn obìnrin Sebo pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin náà lọ́jọ́ pé tó bá ti wọlé ní fajúro ìdíjú máa rìn tọ́wá sì jáde pàápàá tí wọ́n á ń ṣiṣẹ́ lọ́fíìsì rọ́ọ̀kan gbogbo àwọn arìnrìn òun ni ọmọ rẹ ni ọmọ bóyin ni tí èpo ń bíṣẹ́ tó sì dáa bẹ́ẹ̀ tọ́mọ̀ pọ́lọ́ gbé ọ dìde ńjọ́ gbẹ̀ndà òkè yàn di eléyìí ká bo ìhòòhò ọ̀ràn ni o ìjà bá gbé pamọ́ ní níyì gbogbo níta bá ti gbé síta báyìí pọ́ǹtọ́ ló kọ rẹ̀ torí ẹ̀ ṣaitan nínú nítorí sẹ́nu ó mú káwọn bàbá àti ìyá ńlá wa kí wọ́n rí ìhòòhò ara wọn èyí tí wọn ò rí rí tẹ́lẹ̀ ẹnìkan á ní ọ̀dà sẹ́bọ̀kọ àtìyàwó ni wọ́n kí ló dé tí wọn ò rí ìhòòhò ara wọn tẹ́lẹ̀ kó tó di kí wọ́n jẹ́ nù èso a ní àkọọ́lẹ̀ tó sọ pé wọ́n ń bára wọn lò ṣáájú ìṣẹ̀lẹ̀ yìí a sì lákọọ́lẹ̀ tó sọ pé wọn ò bá ara wọn lò ṣáájú ṣẹlẹ̀ yìí torí rẹ̀ kúránì kò sọ́npa rẹ̀ súnà kò sọ́npa rẹ̀ àwa dàkẹ́. sọ ṣùgbọ́n ohun tákọọ́lẹ̀ fi hàn wá ó ní pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí o ló ṣe sábàbí tó ń kálukú wọn fi rí ìhòhò ẹnìkejì rẹ̀ wáyé o ọkọ àtìyàwó lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa kò sí ìhòhò láàrin tiwọn kò sí ìhòhò láàrin ọkọ àtìyàwó rẹ̀ obìnrin kò sí nínú ẹni tí ọmọ pàdé má fún tó bá ti jẹ́ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkọ rẹ̀ kò sí nínú ẹni tó ọmọ pàdé fún tó bá ti jọkọ rẹ̀ kò sí ìhòhò láàrin ọkọ àti ìyàwó rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ kó lábẹ́ òfin ọlọ́run ẹ̀ nífẹ̀ẹ́ wọlé tíyàwó yín wà kẹ́ máa gbàyànda ṣé kí n wọlé àbí kí n má wọlé ṣé kí n wọlé báwo ọjà wọlé ni torí pé ìyàwó rẹ lọ́wọ́ àánú ni torí ẹ̀ lẹ́nìkan ṣe bí anábì sallallahu alaihi wasallam léèrè ó ní sátún gbàyànda tá a bá fẹ́ wọlé lọ síbi tí ìyá wà anábì ní bẹ́ẹ̀ ni ẹ gbàyànda sọ fẹ́ rí ìyá rẹ̀ ń wò wò ìyún jẹ́ ti wa yàtọ̀ sí. Si, ìyàwó wa tọ bẹsẹ já wọlé ń kò tẹ́ o ẹ má tún já wọlé ìyàwó ní o ti ọkọ o torí tí wọn ọkọ ọkọ rẹ yìí báyìí ọkọ lòun without border kò sẹ́nu àlà eléyìí ń lọkọ torí ló ṣe ó fi yé Aisha radiyallahu anha ìtọ́ba ṣe kọ́ ọba kú ni ṣáájú kémi ò tó kú èmi ni màá wẹ̀ ọ́ Aisha náà sì ń tọ́ba kí wà nábì ló kú ṣáájú tèmi náà èmi ni ń wẹ̀ ọ́ torí ẹ̀ kò sí ní tó burú lábẹ́ òfin ọlọ́run wípé kí ọkọ kó wẹ ìyàwó rẹ̀ tó kú gẹ́gẹ́ bí ó ṣe burú kíyàwó wẹ ọkọ rẹ̀ eléyìí tó kú lè má dá nítorí pé àjọṣepọ̀ lọ́kọláya ti ń bẹ láàrin wọn pọ́kọ rẹ̀ ní ìyàwó rẹ̀ ní ikú ọ̀bàjẹ́ ikú ọ̀bàjẹ́ eléyìí túmọ̀ sí pé tẹ́nìkan bá kú nìsín kò burú kíyàwó rẹ̀ ọ̀wẹ̀ lọ bọ̀ sí wọ́wọ́ gẹ́gẹ́ bí kò ṣe sí òwò láàrin wọn gbà tó kò tí kù kò sí òwò láàrin wọn náà lẹ́yìn ìgbà tí ọkọ kú bẹ́ẹ̀ náà ni ọkọ tíyàwó rẹ̀ bá kú kò nídìí kó fa aṣọ kankan sí níbi kankan yọ wẹ̀ gẹ́gẹ́ bí kò ṣe sí òwò láàrin rẹ̀ àtìyàwó rẹ̀ nígbà tíyàwó wà láyé láàyè kò sí òwò láàrin wọn náà lẹ́yìn ìgbà tí ìyàwó ṣaláìsí eléyìí jẹ́ báwọn ẹ àwọn ìwà tó lọ́wọ́ bọ̀ fẹ́ràn tí fi bínú síyàn ìwà pẹ́kọ́ ọmọkà ìwòwò rẹ kún ìwà burúkú ni o ọlọ́wọ́ àwọn àtìtórí rẹ bínú síyàn fìyà jẹyàn nínú sàárè ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí tí ìtọ̀ bá ń gbọ̀n wọn ẹnìkan ìwà wòran èèyàn tó múra bí ẹni pàtàkì kọ́dà ẹ lè rò pé bóyá ẹni ńlá gidi kan ní láwùjọ títọ bá gbọ́n bọ́ sóko tó ń bẹ̀ yóò sì yọ̀dí rẹ̀ ta yóò sì nà yóò máa tọ̀ ìyẹn bá jọkùn gbogbo tí wà ń ó sì máa rẹ̀ ránṣẹ ẹ dákun ti wá láti tú sókòtò wá gbogbo kí ni tó máa sọ tá a gánà rí kí ká bọ́ ni aṣọ tá a wọ nǹkan kò nítumọ̀ kí wọ́n á nítumọ̀ ń bẹ lọ́rùn wa aṣọ ṣé ká bo ká bo àyà lọ́pàtàkì jù ni àbí ká bo ìdí wa ẹ̀hìn wọ́n á yọ̀ dínta láì bìlà láì dààmú ó túmọ̀ sí kékeré lọ wọ́sọ sí gánà rí tó ń dara rẹ̀ láàmú bẹ́ẹ̀ náà ni àwọn míì adúpọ̀ ẹ̀fọ́ lọ́rùn àwọn mùsùlùmí yìí sábà síbẹ̀ irú irú ká máa ká máa tọ̀ báwọn ká yọ̀ dìtà àwọn mùsùlùmí yìí sábà síbẹ̀ adúpẹ́ fọlọ́ hmm. àmọ́ tí wọ́n máa ń síbẹ̀ kó fura o ẹni bu ni ọ̀nù o òye ṣèṣe mùsùlùmí ni ẹ o àwọn mùsùlùmí yìí tó ń ṣe o ha bẹ́ẹ̀ náà làwọn obìnrin míì jẹ́ ṣe mùsùlùmí tí wọ́n fẹ́ tọ̀ ti múra wọ́n kàka gbogbo òkè ni wọ́n kà sókè dẹ́dẹ́dẹ́ wọ́n wọ́n ayọ̀ di wọ́n ta wọ́n máa tọ̀ ìtọ̀ máa sàn gba ìtàn ọ̀tún yóò máa sàn gba ìtàn òsì fẹ́ mọ̀ pé òkúkú nísọ̀ láti kàn sí láyé tó gbogbo oorun ara àwọn oorun tó oorun tó kún di tó ń wò nu tó ń wò pé yes beauty beauty kọ dẹ́tì ni bẹ́ẹ̀ náà ni àwọn kan táwọn ẹsẹ̀ mùsùlùmí àfi mùsùlùmí tó máa ń kásá wọn tẹ́kẹ́tìlẹ̀ bá ti mọ́ báyìí wọ́n lọ tò sórí àkìtání kálukú ọmọ ayàgbẹ́ wọ́n á sì di ilẹ̀ ẹ̀dàkùn torí tọ́lọ́ ẹ̀ ti júdà oníkálukú ọmọ akọjá gbẹgbẹ àwọn ọmọ ọkọ ẹ sákàárọ ẹ mm, mm, mm, pé òun bá sẹ lọ nígbà tó ń bá parí àmàdà a'udhu billah yéé ṣe ń tọ́ da wàláhì ẹ̀yin gẹ́ kọ́kọ́ wọnú gbèsè ayé níjẹ níyì gbẹ̀ntọ́ kọ́ mọ́rí pápá bá tó ń yàgbẹ́ tó sídìí lẹ̀ pè ní níyì lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí pọ́lọ̀ ní ti tọrọ ó ti rẹ̀kẹ́ fún ọ ó sì bọ́ǹbù fún ọ ni torí ẹ̀ kò sí tó burú kápẹ́ yìí ò nílé gbọ̀nsẹ̀ ńlẹ̀ rẹ̀ ń lọ sí pápá kò burú rárá ṣùgbọ́n tó bá fẹ́ ṣe gbọ̀nsẹ̀ nu pápá yẹn wá jìnnà gidigidi síbi tó bá tún wá jìnnà gidi wàá tún wá fara pamọ́ níbi tẹ́nìkan kan ò ti ní rí ọ torí pé Islam ọ̀pọ̀ láṣẹ kó bo ìhòòhò rẹ̀ eléyìí agbọ́dọ̀ mójútó agbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n máa tẹ òfin ọlọ́wọ́n bá lójúmọ́lẹ̀ tọ́ ọ wá nínú ẹ̀gbà ọ̀rọ̀ wọ́n ní ìgbà tí baba ńlá wa Nabi Adam alayhi salam lẹ́yìn ìgbà tó jẹ èso tán ó ní Rabbi ìrẹ́ olúwa mi.

nítorí pé ẹ̀yìn tọ́lọ̀ ń bá dá má jẹ nínú èso ìgbàgbé ló má nàbí ádámà ló mú jẹnu ẹ̀ bàbá ńlá gbàgbé ìgbàgbé di tàwọn àrọ́mọdọ́mọ ìgbàgbé mú kí bàbá ńlá ọsẹ ẹsẹ di ti gbogbo àwọn àrọ́mọdọ́mọ pa náà má sì mí gbọ́ yìí o kò túmọ̀ sí ẹsẹ tí wa àwọn náà ti forí kásá rẹ̀ forí kásá kìnnì òun lọ́sẹ̀ ẹsẹ̀ tiẹ̀ nìyẹn ẹsẹ̀ tiẹ̀ tó sẹ̀ kọ̀ọ̀kan wa ẹsẹ̀ tiẹ̀ tó sẹ̀ kìí tiwa òun gan tó tún wá sẹ̀ ọlọ́wọ́n bá forí jìn fatalaqa Adamu min rabbihi kalimatin fataba alayhi innahu huwa at-tawwabur anabi Adam alayhi salam ó rí gbólóhùn kan gbà látọ̀dọ̀ ọlọ́run òun náà ni rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin ìwọ ọlọ́run a ṣàbòsí sórí ara wa a ti sórí ara wa tó o bá forí jìn wá kó kẹ́ ọ̀dájú pa àjọ kan nínú àwọn ẹni tí ó ṣòfò jẹtẹlẹ ìbáyé wa lẹ́yìn tí anabi adamu gba gbólóyè àti òun àti ìyá ńlá wa wọ́n wí Ọlọ́run ọba sì tu Ọlọ́run gba tutù báyìí torí pé Ọlọ́run ọba tí máa gba ìrònúpìwàdà ni tí sì tún kẹni ẹ̀ṣẹ̀ tó ń ga sí Ọlọ́run ti forí jì àwọn òru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ẹrù ẹ̀ṣẹ̀ tiwa náà sílẹ̀ fẹ́ni bọ́dì láti rù àbí òye wa lódodo ẹ̀yìn ìgbà tí baba ńlá wa jẹ nínú èso lọ́lọ́run ní kó sọ̀kalẹ̀ kúrò nínú àlùjánnà ṣùgbọ́n lódodo pàápàá ọjẹ àbí ọjẹ nínú èso ilẹ̀ náà ni ó padà gbé torí kọ́lọ́run ti sọ kó tó dáa pípórí ilẹ̀ ni ó gbé kò sì rúpọ̀ mọ́ ọjẹ́ nínú èso kọ̀jẹ́ nínú èso tọ́ọ̀bà wa máa wá sọ pé òun ló kó bọ́ ọ tí wọ́n fi dẹni tí ń gbélẹ̀ òun ló kó bọ́ tó fi tó fi di bó o ṣe ọ̀jẹ́ wàláhi tàláhi kò kó bá wa tọ́ra kọ́lẹ̀ ti ṣe kíni ó ti ṣíwájú. wa idh qala rabbuka lil mala'ikati inni ja'ilun fil ardi khalifa rán wọn létí ìran nabi muhammed sallallahu alayhi wa sallam nípa àgbà olúwa ẹlẹ́dàá rẹ̀ sọ fáwọn màláìka. wípé èmi o màá fi àrólé kan lé orí ilẹ̀ màá dá àrólé kan sórí ilẹ̀ tí ì sọ pé ń da ni wọ́n aláṣẹ èso kan tó bá jẹ́ rẹ gbà náà ni padà sọ bẹ́ẹ̀ so ó túmọ̀ sí pé káma wá sọ pé baba ńlá kan lọ́sẹ̀ làwọn fi dára alẹ̀ ilẹ̀ náà tọ́ ọlọ́run ọba foríjì ádámù wa ń sọ pé ìwọ lọ fún mi ní ìròkí ní ọ̀sẹ̀lẹ̀ tí mo bá tọrọ àforíjì tí mo sì túbá sọ gba ìtúbà mi sọ sì foríjì mi wọn á lọ́lọ́ ń dá lóhùn pé idan udkhilkal janna tó o bá fi lè ṣe bẹ́ẹ̀ tó tọrọ àforíjì udkhilkal janna máa mú ọ wà lìjẹ̀nà sẹ́wọ̀n kó ti tọ́ òun ìsìn. ó ti máa dùn rẹ̀ nítorí wọn bá fẹ́ kátara rẹ̀ mọ́nu torí pé tó bá yẹ kórìí ilẹ̀ náà tààrà lọ́lọ́wọ́n bá bá gbé wọn lé nígbà tí wọ́n bọ̀ tó jẹ́ pé wàhálà ni wọ́n ṣe kún tó rí wàhálà ni wọ́n ṣe kún tó sọ tí wọ́n rí ń jẹ wàhálà ni wọ́n ṣe kún tó rún tí wọ́n ń jẹ kó tó wọnú ọ̀nà fún di kí wọ́n tí wọ́n yà ń gbẹ tó ọmọ tọ́yẹ pé ntọ́ bá bọ́ ń bẹ̀ lè sànù rẹ̀ amẹ́nìkan gbọ́dọ̀ rídìí rẹ̀ lásán tó bá jẹ́ kórì ilẹ̀ lọ lọ́wọ́ bá dá wọn sí tààrà tó lọ́wọ́ à ń sọ pé àlìjẹ́nà pé ah, àlìjẹ́nà kan bẹ́ẹ̀ o fiha ma la aynun ra'at wala udhunun sami'at wala khatara ala qalbi bashar ntọ́jú òrírí bẹ́ẹ̀ ntẹ́tí ọ̀gbọ́rí bẹ́ẹ̀ ntí òtí ẹ̀rú bẹ́ẹ̀ sẹ́mi pé wọ́n lè máa wò pé eh, khayal imagination lásán abẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ wọ́n máa wò pé imagination lásán kankan tó kàn wà nù ọpọlọ tí ò sí ni ṣùgbọ́n gbà t'Ọlọ́run ti mú wọn gbínú àlìjẹ́nà wọ́n ti rí i pé yes àlìjẹ́nà wà in existence tọ́ irú gbádùn tó sì wà ń bẹ̀ bó ṣe pọ̀ tó bó ṣe dáa tó bó ṣe dùn tó ń ló mú káwọn méjèèjì káṣetọ́ ni orí wọn mú pé àfẹ́ kíkiní yọ̀ ọ́ tán máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbére kése ní ti ṣetọ́ ni fi rí wọn mú nù aha ńgbà tó ti wá ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ báyìí tọ́lọ́mùbá ní kó wọ́n sọ̀kalẹ̀ wórí ilẹ̀ tádàmà sì ní tó ń bá tú bá ń kọ́ ọlọ́run ló wọ́n gbà tó ń bá tọrọ àforíjì ńkọ́ wọ́n foríjì ọ̀ lẹ́yìn rẹ̀ wọ́n tún á fi ọ́ sálẹ̀ jẹ́nà padà a ó tó wá wá ní gidi ní ìsìn àbí ó tó wá ó tó wá gidi tó tọ́lọ́ sì tún fi hàn wípé lọ́tẹ̀ yìí o tọ́ ọ bá ti lè ṣe dáadáa lẹ́yìn tí mo bá foríjì ọ̀ tó o wọ rà àlìjáná wọ̀ lọ́tẹ̀ yìí kò sí jíjáde mọ́ kò sì ní sí májẹ̀ẹ́nù èso báyìí má sẹ́mi pé á gbìyànjú rẹ̀ ní gbìyànjú gbìyànjú fi baba ńlá wa adam aleyhi salam wọ́n tẹ̀síwájú pẹ̀lú kásìn náà lódodo torí ibn ó ní ẹgbẹ̀rún ọdún ni wọ́n ṣe látijọ́ tá ádámà ti sọ̀kalẹ̀ sórí ilẹ̀ táwọn èèyàn fi ń sin lọ́n lónìí kan tí wọ́n ṣẹ́ bọ́ sí oníkàlùkù ń sojú kòkòrò àlìjáná tó lọ́n ti yọ bàbá ńlá oníkàlùkù ń sojú kòkòrò egbèrègbè egbèrègbè ìmọ̀ parẹ́ ìmọ̀ òsínmá ni làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bọ àwọn agi àti ìpẹ́ ṣùgbọ́n Iblis olórí ibú àgbà olórí ibú àgbà kó wọn máa ronú kó wọn ó túbà kò ronú pé tọrọ ni pé kọ́lọ̀ wọn lòun lára kọ́lọ̀ wọn lòun lára torí pé ẹ ìgbà tó ṣe owó ni pẹ̀lú ádámà yìí náà ló sì jẹ́ pé téèyàn bá ṣẹ̀ tó bá tọrọ àforíjì téèyàn bá ní foríjì ti gíga lójú àwọn èèyàn tí wọ́n dá sọ̀rọ̀ ẹ dèèyàn yẹpẹrẹ lójú gbogbo wọn. ìdí ni wípé èèyàn ní í ṣẹ̀ tí ò tiẹ̀ ní gbà kó ń ṣẹ̀ tí ó tún máa ṣèṣe wípé ìwọ gan lọ ṣẹ̀wọ̀n àbẹ́ẹ̀kẹ́ tiẹ̀ sẹ́wọ̀n kẹ́ bílíìsì tó ṣe nu bí ìgbà tó fẹ́ sọ fọlọ́n pé ọlọ́run ṣẹ̀wọ̀n torí pé bóun lọ́lọ́run ṣe lè sọ wípé kí iná kó forí balẹ̀ fún ìpẹ́ àṣìṣe wà nù ọ̀rọ̀ lérò Iblis rajim tọ ohun ọtọrọ àforíjì ní ti ń tọrọ ni pé kọlọ wọn lò ń lára títí dídọ gbẹndẹ alkiyama ohun àti ádámù àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ yìí ibi táwọn ọba jọ nàdí làwọn jọ nàdí. fa'u'tiya kullu wahidin minhuma alladhi sa'alahu ọlọ́run sì fún kálukú nínú àwọn méjèèjì tọ́tọ̀rọ̀ àforíjì ni baba ńlá ti wá tọrọ ó túbá ọlọ́run sì gbà Ìbílísì sì sọ pé anzirni ila yawmi yub'athun ẹ lómi ládùjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah ni ọlọ́run sọ pé innaka minal munzirin àlọ́ ládùjọ́ náà kálukú rí tiẹ̀ gbà tọ́ orí ibú yẹn eléyìí tí Ìbílísì ṣe ó ní òun fẹ́ kọ́ bóun kalẹ̀ láyé ń bí kóun lè bá àgbẹ̀wò rẹ̀ wọ̀ dáadáa kó mọ̀ ń dọ́rùn tó bá dínú náà jahannam. abdullahi bin abbas radiyallahu anhuma òun náà sọ̀rọ̀ ó nígbà tí baba ńlá wa ádámà jẹ nínú igi yẹn wọ́n sọ fún yín pé èé ti rí tó o fi jẹ nínú èso igi tí wọ́n lọ gbọ́dọ̀ jẹ ń bẹ́ẹ̀ ona dáhùn ní Hawwa amaratini aya mi Hawwa ń ló pa mí láṣẹ sẹ́sì mọ̀kọ́ anabi sallallahu alayhi wa sallam ó lòun ò tí ì rí ẹni tó ṣe wípé làákàyè rẹ̀ dín ẹ̀sìn rẹ̀ dín làákàyè rẹ̀ dín sí tọkùnrin ẹ̀sìn rẹ̀ dín sí tọkùnrin bí làákà rẹ ti ṣe dín sọkùnrin sítọkùnrin òun náà ní pé tó bá ní ẹmẹlẹ́rìí wá ẹlẹ́rìí kan ọkùnrin méjì obìnrin ni ó dúró dípò ọkùnrin kan o ìtumọ̀ pé làákà rẹ dínú tọ́rọ́ lọ́wọ́ bá ṣàlàyé ó ní àǹtàdínlẹ̀ ẹ̀ḥdáhùmá fẹ̀tọ̀dẹ́kẹ̀rọ̀ ẹ̀ḥdáhùmá lọ́kọ̀rọ̀ àyè bá ẹnìkan náà àwọn obìnrin méjèèjì gbàgbé ẹnìkan ràn ẹni tó gbàgbé létí pé ni yàtọ̀ sọkùnrin ọkùnrin kan obìnrin méjì àdínkù tó bá wọn nídìí ni pé ńgbà tí wọn bá ń ṣe nǹkan oṣù wọn ò ní í ṣe sọlẹ wọn ò ní í sọlẹ wọn sì ní Ramadan wọn àṣùyà. yàtọ̀ sí sọlẹ́t wọn ò ní san padà. anabi sallallahu alayhi wa sallam ni òun ò rí ẹni tó dínkù ní làákàyè tó sì tún dínkù lẹ́sìn tí ó sì tún lágbára àti ra ọkùnrin tó tó tó tó tó tó mú ní làákàyè bérebére tó lágbára àti ráàmú bí obìnrin tó bẹ́ẹ̀ làwọn obìnrin rí hadith sahih nínú sahih bukhari bíbẹ̀ làwọn obìnrin rí tó ẹ̀rí lọ́kùnrin bá ń halẹ̀ tí sèse pò lè sòkè dilẹ̀ níwájú àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ kò tó bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ níwájú ìyàwó wọn wọn máa gbọ̀n bí ewé jóbélé ni pàápàá jùlọ ńgbà tóbi bá mu yọ ọmọ gbọ̀n ni náà làwọn obìnrin míì náà tí wọn ò ní bẹ̀rù ọlọ́run ó lè máa pé hàn ah, gbàtọ́rọ̀ ariwo ṣe rí tọ́ba ti mọ̀ kọ́ ọba súnmọ́ òun àsìkò sign check èèlò gan ni màá sign rẹ pé hàn ah, ok five hundred thousand ní ọba tó sign seven fifty. tọ báwọn míì ṣe rí nù ọkùnrin lásán jọ lé dá wọn ọjọkùn ìjálẹ torí ẹ àwọn obìnrin wọn wọn wọn ní agbára àti rọkùnrin mú pàápàá jùlọ ọkùnrin tó bá tún lọ lẹ wọn lágbára àti ra wọn mú torí ẹ ó níyàwó mi nìyí torí ẹ wọn á lọ lọ́wọ́ aṣọ pẹtọ látòní lọ látàrí pé ìyàwó rẹ lọ́pọ̀ láṣẹ láti jẹ nínú èso tá a lọ gbọ́dọ̀ jẹ ń bẹ ìyà tí ń fi jẹ ìyàwó rẹ òun náà ní pé la tahmilu illa karha wala tada'u illa karha kò ní lóyún àfi pẹ̀lú wàhálà o kò sì ní bímọ àfi pẹ̀lú wàhálà. wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ lórí gbogbo àwọn obìnrin yòókù díjọ́ gbẹ̀ndà kìyàm. hamalathu ummuhu karha wa wada'athu karha ìyá rẹ̀ lóyún gbogbo anu pẹ̀lú wàhálà kọrọrùn kọrọgbọ níjọ́ wọn obì ńkọ́ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan àlùkìyàm. tọ́ wọ́n nígbà tí Hawa gbọ́ lọ́ba gbin kìn ó ní ọ̀dà mo tún fi gbin gbin kùn pété ẹ bá bí ma ọ bẹ́ẹ̀ sì máa gbin náà nù so báyìí ní Ibn Abbas sọ nínú ẹgbàá ọ̀rọ̀ tó sì pọ́ wá látọ̀dọ̀ rẹ̀ kí sànàbì lọ sọ ó ṣe é ṣe kó rí bẹ́ẹ̀ ó ṣe é ṣe kó má rí bẹ́ẹ̀ tọ́ lẹ́yìn ìgbà tó sọ pé Rabbana zalamna anfusana. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين wọ́ọ́lọ́n àti ṣàbòsí sórí ara wa o tó o bá wa kọ̀ láti foríjì wa tó o sì kọ̀ láti kẹ́ wa ó dájú pé àjọ kan nínú ẹni tí ó ṣòfò. asọ̀kí àdúrà yìí ga ó sì ń bẹ nínú táwọn olùmọ̀ sọ nípa rẹ̀ wípé orúkọ ọlọ́run téèyàn á máa fi bẹ́ lọ́run tí sì máa gbọ́gbà ńbẹ́nu rẹ̀ ẹnìkan ò ní bẹ́ lọ́run pẹ̀lú àdúrà yìí àfi kọ́ lọ́run ọgbà Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin rẹ̀ náà ni pé olúwa wa àti ṣàbòsí sórí ara wa o tó o bá wa kọ̀ láti foríjì wa tó o kọ̀ láti ṣèkẹ́ wa ó dájú pé àjọ kan nínú àwọn ẹni òfò eléyìí yẹ kọ́ nínú àdúrà wa tá a ní nínú wa ni ó sórí ara rẹ̀ rí kò sí torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú àyà pé alladhina amanu wa lam yalbisu imanahum bi أولئك لهم الأمن وهم مهتدون àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọn ò sì lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ mábòsí àwọn nìbalẹ̀ ọkàn jẹ́ tiwọn o àwọn ni ó sì jẹ́ nìtọ́ mánà. ìgbà tí àwọn sàhábà gbọ́rọ̀ ẹ̀rú bá wọn wọn ni wa ayyuna lam yadhlim tani nínú wa ni ó sórí ara rẹ̀ ǹjẹ́ táwọn sọ̀hábà bá sọ bẹ́ẹ̀ àwa wá ń kọ́ torí ẹ̀ àdúrà yìí ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni pé ìrẹ́ wa a ti ṣàbòsí sórí ara wa ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni ẹ̀kọ́ ńlá wa ń bẹ ń bì pé tí ẹrú tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fọlọ́ tó sì túbà lọ sọ́dọ̀ ọlọ́run tọ́tọ̀rọ̀ kọ́lọ́run ọkẹ́hùn ọlọ́run foríjì yóò sì kẹ́ torí gbogbo ẹ̀ ló pé sínú àdúrà yìí wọ́n jẹ́wọ́ pé àwọn sábòsí sórí ara wọn wọ́n wá tọrọ lákòókò kan náà pé kó foríjì àwọn wọ́n sì tún tọrọ pé kó kẹ́ àwọn tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé ìgbà tí wọn náà bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ fọlọ́n ọlọ́run ti mọ̀ ọ́ ti mọ̀ ọ́ bọ́ ti wọ́n ní ìsìn wọn á sọ̀rẹ́ndà wọ́n wá tọrọ pé kó foríjì ọ́ wọ́n á tọrọ pé kó kẹ́ ọ́ kọ́ ọ má bàa jọ àwọn ẹni tí ó ṣòfò eléyìí bọ́yọ̀ òun ní ọ̀kan nínú àṣírí tí ń bẹ nínú àdó yìí tó fi jẹ́ sábàbí kọ́ ọmọ má tó bá fi lè wí láàárọ̀ ọjọ́ kan tó kú kóòrùn tó wọ̀ àbọ̀ wí nírọ̀lẹ́ ọjọ́ kan tó kú kó tó di ọjọ́ kejì má irú àwọn àtúmọ̀ yìí náà wà ń bẹ̀ allahumma anta rabbi la ilaha illa ant khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wa'dika mastata'at abu ulaka bi ni'matika alayya wa abu'u bi dhanbi faghfir li fa inahu la yaghfiru dunuba dhunuba illa ant nínú tó sọ yìí. òun náà ni pé wọ́n lọ mọ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi fún ọ wá àforíjì mi torí kò sẹ́nìkan tó lè ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún yàn àfi wọ́n lọ tó eléyìí yọjẹ sábàbí tó lọ́wọ́ fi foríjì yàn débi pé anabi sallallahu alaihi wasallam tó bá wí láàárọ̀ ọjọ́ kan tó kú kóòrùn tó wọ̀ ò ní wọ́ná tó bá sì wí lẹ́yìn ìgbà tó rùn wọ̀ ṣáájú kó tó di pé lẹ̀ mọ́ ò tún ní wọ́ná tó bá kú láàrin ìgbà yẹn eléyìí jẹ́ wáyé o Ọlọ́wọ́n ọba ni wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún yìí o yẹsẹ pé tẹnìkan aṣọ kọkọ á jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún tani fún tani ganan rí jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ lónìí fún tani ìwọ gẹ́gẹ́ bí aṣojú tani ta ló yàn torí ẹ ọlọ́wọ́n ọba ò fa ẹnìkan kankalẹ̀ pé kó jẹ́ aṣojú fóun láti máa bóun gba ìtọrọ àforíjìn àti túbà àwọn ẹrú kọ́ a máa bóun foríjìn wọn kọ́ máa bóun gba tútúbà wọn a'udhu billah ọlọ́wọ́ bò bùkátà amúgbálẹ́gbẹ̀ẹ́ kò sì bùkátà àwọn olùrànlọ́wọ́ watubu ilallahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run gbogbo yín ẹ lọ sọ́dọ̀ Ọlọ́run. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يغفر ل... عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ọ̀dọ̀ لا تبالو lọ òní ò foríjì في òní ò sì tún سوى yín sálì jẹnà eléyìí jẹba wọn a sì sọ pé ṣe dídí pẹ̀lú àdúrà yìí àdúrà tá nàbí sallallahu alayhi wa sallam tọkọ abubakar as-siddiq radiyallahu anhu ìgbà tí abubakar tọrọ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kọ́kọ́ ńládùá kan tó wọ́n máa ṣe nínú sọ́láàt àwọn olùmọ́wá sọ pé ńgbà tó ti sọ pé nínú sọ́láàt ó fi hàn pé nínú sọ́láàt láti máa ṣàdúrà kí ṣe tá a bá parí sọ́láàt o ẹsẹ irú owó pàtẹ àdúrà tẹ máa parí tẹ máa pàtẹ àdúrà lẹ́yìn tẹ bá sálámà òbídẹ àlélẹ yẹn o àdáda lẹ ni o inú sọláàt ni wọn ti máa ń sàdúrà ibẹ̀ làdúà àyè àdúà nù tẹ bá ti parí sọláàt kí ló máa ṣe tẹsibíyẹ ó ní kọ́ kan tí ń máa ṣe nínú sọláàtù mi anábìíní kọ́ máa sọ pé allahumma inni zalamtu nafsi zulman ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم wọ́n wá nígbà tó ti jẹ́ pé inú sọ́láàtì ni wọ́n wí a sì pé a lè ṣe ní foríkanlẹ̀ a sì lè ṣe nínú àtàyà àti parí ká tó sálámà gbogbo foríkanlẹ̀ wọ́n ti máa bẹ̀ lọ́wọ́ kí ẹ ṣe àforíkanlẹ̀ tó kọ̀ọ̀kùn sí sálámà o gbogbo foríkanlẹ̀ nù sọ́láàtì gbogbo ẹ̀ lẹ́tì lè ṣàdúà ọlọ́run bá wa lẹ́yìn tí ádámà sọ̀rọ̀ yìí tán ọlọ́run foríjìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní qala ihbitu ba'dukum li ba'din 'adu wa lakum fil ardi mustaqarrun wa قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون àdìforíjì ọ lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ṣùgbọ́n wàá sọ̀kalẹ̀ kìí ṣe nítorí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kìí ṣe nítorí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àti kọpìlẹ náà ló gbé ẹsìn mọ̀ pé àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run náà ló tún ní ká tí ọba ọba kọ́ pé ká ni ọba máa lulẹ̀ yìí gan-an rí sẹ́yìn rò ta ni ọba máa lò ẹni à yọ ọmọ gbófìfo náà ni ṣebí máàsì wà ń ta ni ń gbé Jupiter ta ni ń gbé gbogbo àwọn ta ló ń ilẹ̀ yìí kú mọ́ kèésì àwọn Júpítà máàsì ní ilẹ̀ yòókù o ilẹ̀ méje ni ẹyọ kan tá a mọ̀ yìí àmọ́ tán ẹnìkan ò sì tí ì rí ilẹ̀ kejì dòní ẹnìkan ò tí ì rí ilẹ̀ ẹnìkan ò tí ì rí ilẹ̀ kò tí ì rí ilẹ̀ ún a jẹ́ wípé ó kù díẹ̀ káàtó fún science and technology ní gbogbo ibi tí ọwọ́jà science and technology dé dòní yìí wọn ò tí ì rí ilẹ̀ ẹlẹ́kejì níbi tí ọwọ́jà science and technology dé lónìí gbogbo rọ́kẹ̀tì tí wọ́n ṣe gbogbo bàálù tí wọ́n ṣe kò tí ì lè wọ sánmà kó tiẹ̀ já sí sánmà alákọ̀ọ́kọ́ kó ráhùn màláíkà subhanallah allahu akbar torí ẹ̀ kí ọmọ èèyàn lọ mọ ara rẹ a bá wo ní tá a ṣe tá a bá wo bí tá a tó ntá ama lẹ́gbẹ̀ẹ́ ntí ama kódà kò fi wéra ni ntá ama ni ó tó ẹ̀ka kankan tàdá nínú òkun lẹ́gbẹ̀ẹ́ ntá àmà torí ẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ orí pọ̀ lórí ilẹ̀ yìí wàláhi tàlá orí pọ̀ lórí ilẹ̀ yìí sebo orí yìí náà lọ pọ̀ títí títí kèésì àlùjáná làwa wà fà má gbàgbé o bó o ṣe ọ̀jẹ́ kèésì ṣe bí wàhálà rẹ ṣe tó ni tó rí ni ó tò níbi tá a wà yí báyìí àìmọye sẹ́la ṣe láyé tí wọ́n san ẹ̀tọ́ wa fún wa tá a fa àwọn ẹni tó jẹ wá lówó sí Si sí kóòtù ọlọ́run pápádé níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà àìmọye ẹ̀tọ́ wa ni wọ́n fọwọ́ lójú ni wọ́n gbà mọ́ wa lọ láyé yìí tá a sì rí nǹkan kan ṣe fẹ́ni tó ṣe fún wa àìmọye ọ̀nà tó là ni wọ́n dí mọ́ wa tí jẹ́ kọ́ ọwọ́ bá a ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a sì tún fẹ́ kó nu ilé ayé yìí náà oníkálukú náà fẹ́ kú náà ni ókè tó bá jẹ́ àlùjáná wa ni ńkọ́ wọ́n á sọ pé gba àlùjáná dìgbà kan ẹ̀ kù sẹ́rù pé ọ̀rọ̀ ọ̀rùn wọ́n ní á gbénú àlùjáná dìgbà kan wọ́n ó tún á sẹ̀sẹ̀ jí wa dé à bílẹ̀ ayé ti ṣe burú tó yìí ọ̀pọ̀lọpọ̀ ló ń sóògùn àìkú bílẹ̀ ayé ti ṣe burú tó yìí pàápàá jùlọ lágbọn abidá wa wá ìtọ́lọ̀ ń dá wa sí i tí wọ́n ń pè nàìjíríà yìí ó tún burú jáì lágbọn abomi ibẹ̀ láti gbọ́ pé wọ́n gbéyàn láàyè òun rí má wọ́n lè gbé wọn fi rúbọ ó dàrú rẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún wọn wá ọ̀kan wọn ṣẹ̀ṣẹ̀ rí ibi táwọn wà yìí làwọn èèyàn ti ní bẹ̀rù tó ṣe pé wọ́n ṣetán láti kó gbogbo owó orílẹ̀ lọ sílé tiwọn nìkan. Si ibi táwa wà yìí àwọn èèyàn kan ò ní bẹ̀rù ọlọ́run wọ́n ń digun jalè pákáleke ni oníkálukú nígbà tí wọ́n bá jọ túká lálẹ́ kálukú ọmọ kálukú inú fi àyàfu ní kálukú ní òfin sùn tílé òfin má lórílẹ̀‐èdè táwa wà yìí kọ́lọ́ wọn sànù wa orílẹ̀ tiwa táwa wà yìí báyìí gbogbo ń táwọn èèyàn máa fi jẹ̀gbádùn ìgbésí ayé iná làwa náà ní ta lè fi mú wa ṣùgbọ́n ìyà làwa ń jẹ ìjọba ló ń pèsè iná fún wa tẹ rí tíná mọ́lẹ̀ báyìí o tọ́ ọ bá sì jẹ́ni rẹ di ńgbà bá fi wo gbogbo àyíká kan pariwo yẹnni pé ẹ̀rọ amúnáwá ibi tó ń lọ sínú orílẹ̀-èdè tá tanìjọba fami lọ́ọ́lì rẹ̀ owó lásán fa àwọn tó wá ń sanwó kò síná lórílẹ̀‐èdè tá a wà yìí owó adúpẹ́pẹ́ ẹ̀múnáwá o tó tẹ ẹ bá tó kẹ tó má sin léyìn wọ́n ṣe tán láti wá ká wáyà yín wáyà tó fowó rẹ̀ rà tí èsì àwọn rà fún ọ ẹ tún máa bẹ̀bẹ̀ pé ẹ má kà á kà ni ìjọba olódààmú fẹ́nìkan kó wọ́n faná fún wa kó wọ́n fomi fún wa ilé ìwòsàn ńkọ́ kí ló wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn ni ló ṣe pé wọn ò nírinṣẹ́ yàrá gba ndúkú yàrá gba yáwú akẹrẹ nìkan tó gbé páálí sórí ni pé fìlà nọ́ọ̀sì kò sí irinṣẹ́ gbórílẹ̀ èdè tí wàá ṣe rí nù. bẹ́ẹ̀ bá lẹ́ rìnrìn àjò gbogbo títí ọ̀dá síbẹ̀síbẹ̀ ta ló fẹ́ kú nàìjà náà ẹni tó bá fẹ́ kú nítorí pé nàìjà lọ́lọ́ ń sọ̀wọ́ sí náwọ́ kò sẹ́ni tí ó tún náwọ́ náà nítorí abẹ́ ẹlẹ̀ ewu lẹ́ ń fẹ́ sábẹ́ ni àbókè náà òkè lẹ́ ń fẹ́ torí kálukú òkè à à à ọ̀rọ̀ pọ̀ lábẹ́ wọ́n á gbolú ẹ wọ́n solú ẹ bẹ́ẹ̀ tó lé òní mọ́tí lọ òkun nẹ́pà ó sàn ju òkun ti sàárè ńlọ wàlà hàwùlà wàlà kùwàtà ìlà bìlà torí ẹ bíbẹ wa lókè pẹ̀lú orí ńlá ni wàláhì ẹ wá dúró àrísìkí tá ń rí mú jáde fẹ́ràn kíkọ̀ bá ti rẹ́ni lò kò bá ti rẹ́ni lò ẹ wá dúró ńtọ́lọ̀ ń fọmọ èèyàn mànà lọ sídìí kórìíse tọ́jẹ́ nǹkan àrídùnnú fọmọ èèyàn lónìí tọ́lọ̀ wọn bá ní ká gbórí ìpè yìí ṣé yóò ṣèṣe kò ní ṣèṣe torí ẹ àwa ní sọ pé torí pé taba ti ń bẹ́ẹ̀ bí a padà lọ kémi ọmọ gbìyànjú tí ó mú lọ síwájú bá sẹ̀mí ọmọ èèyàn kí wọn náà káwọ́ dé kọ́ tí ó mú lọ síwájú bá ìsẹ̀mí ọmọ èèyàn Islam bẹ́ẹ̀ àmọ́ pé gbogbo nǹkan náà parẹ́ àwọn agọ́ parun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anabi sallallahu alaihi wasallam tó o bá rí pé gbèǹde alkiyama ló dé yìí tó o sì mú kíkan lọ́wọ́lọ́wọ́ rẹ tó o fẹ́ lọ anabi ní lọ kíkó tó wá pọ̀ tó ń ti pé ìparun ló dé sí gbogbo nǹkan yìí wọ́n ní kò tún lọ igi o yóò yè kò ní yè tiẹ̀ ó túmọ̀ sí ba'da islahiha ọlọ́ni ẹ má ṣe bàjẹ́ o lókè pẹ̀lẹ́ ìgbà tó lọ́n ti tún sí o ẹ má yọ òbílẹ̀ jẹ́ o ẹ má yà òbílẹ̀ jẹ́ ká tún ìgbésí ayé ṣe ni iná ló sì jẹ́ pé bíbẹ wa lókè pẹ̀ yìí oore tó wà ń bẹ pọ̀ gan ibẹ̀ ni ó ti hàn sí gbogbo àwa tá a mà ikọ́ lọ́wọ́ bá wa kì í sálábòsì gbogbo wa ló dẹsẹ̀ dẹra fún láyé yìí àti káfìrí àti mùsùlùmí oníkálukú ló ṣe dẹra fún atẹ́gùn tá a mí yìí arizikì tó ga jù ni kò pé káwọn kan máa rí mi káwọn kan máa rà ọjọ́ fún gbogbo wa ní àǹfààní rẹ̀ ni akramakumullah bàbá gbogbo ẹ̀ làákàyè kò dùn ọ́ ní làákàyè kò dùn mí làákà yìí kò pé torí pé lẹ́yìn ẹsẹ̀ mùsùlùmí kọ́mọ̀ fún làákà yìí gbogbo èèyàn ló fún làákà yìí. ọwọ́ akùsọ̀ ọwọ́ pé ṣé tó ń ti gbogbo dẹ̀rátà aláṣẹ fún yín yìí sẹ́ẹ̀sì dúpẹ́ fọlọ́ ẹ̀sìn lọ. tẹ̀wọ̀n kẹ́ni tó sin lọ́n àwọn tí ò sin lọ́n máa ń fi wọ́n sí ẹ̀yẹ láyé ni. tọ̀ yọ wàá hàn jọ gbẹndàkìyà ẹ̀rí báwo ni ó ti àwọn tó gbélé ayé sẹlọn irú wọn ni wọn dáná fún kọlọmọ bọ ọkọ má sì wà lọ màá náà ọlọni ehbeto ẹ sọ̀kalẹ̀ tá ń bá wí ẹni ń bá wí ádámà ìyàwó rẹ̀ Hawa àwọn méjì nù gẹ́gẹ́ ti ṣe sọ nínú suratu Taha qala ihbata minha jami'a ọlọ́lẹ́yìn méjèèjì ẹ̀ sọ̀kalẹ̀ kúrò ní àlìjáná ṣùgbọ́n bí ó ní gbogbo yín ẹ̀ sọ̀kalẹ̀ jáde kú mẹ́ lédè lárúbáwá nọ́mbà ni tí bẹ̀rẹ̀ látòrí mẹ́ta a ti mọ̀ baba ńlá wa ìyá ńlá wa aṣ-ṣaitan wọn náà sọ̀kalẹ̀ kó jáde kódà àwọn abọ́n tafsir wọ́n tún ní kẹ́tún sọ ìbílísì nìkan àtẹjò nítorí pé aṣ-ṣaitan ó wá láwòrán ejò ló fi wá tàn wọ́n jẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí apá kan náà àwọn tafsir sọ àtiwọ́ àtìyàwó rẹ̀ àti ìbílísù àtẹjò yìí gbogbo yẹn jáde kó nu àlùjánnà àwọn míì ò sì sọ nípa ejò wọ́n kàn sọ pé ádámà àtìyàwó rẹ̀ àti ìbílísù ẹ jáde kó lálùjánnà tẹ́lẹ̀ náà àlìjáná ìṣẹ̀lẹ̀ àṣetọ́nù máa ń gbà tọ́lọ̀ ti sẹ́bi lé lórí ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ ń lọ kábọ̀ ni ẹ̀ ń lọ kábọ̀ ẹ jáde kúrò nínú àlìjáná walakum fil ardi mustaqarrun ẹ máa lọ o ẹ máa lọ sórí ibi tẹ́ gbé ti wà ń bẹ̀ àti pèsè rẹ̀ lẹ̀ fún àwọn olùmọ̀ nípa tafsir wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi ìlú wọn kọ́kọ́ sọ kalẹ̀ sí kí ló ṣẹlẹ̀ sí wọn inú wọn bá pàdé ń bẹ́ẹ̀ ògbélé yìí tó bá wúlò náà Ọlọ́run ọba sọ lù náà fún wa àbùkátà rẹ̀ ẹ̀rí kí wọ́n sọ oríṣiríṣi kan ńgbà tó ń tún lọ títí títí àràfà wọn ti pàdé níbi jẹ́ Arafat gbogbo eléyìí àlọ́ ni torí kò sí ẹ̀rí tó bá kẹ̀ tí wàá ní pé Ọlọ́run ọba ní kí wọ́n sọ kalẹ̀ wọ́n sì sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ọlọ́run wa ni walakum fil ardi mustaqarrun ibi tẹ́ ẹ̀ máa gbé ti wà fún yín lókè pẹ̀ o ibi tẹ́ ẹ̀ máa gbé ti wà fún yín lókè pẹ̀ ẹ̀ nídìí láti yọra yín lẹ́nu ọlọ́run ti pèsè àyè tẹ́ ẹ̀ máa gbé wa mata'un ila hin àti ní tẹ́ ẹ̀ máa lò tẹ́ ẹ̀ máa fi gbádùn títí dijọ́ tó lọ́wọ́ bàbá kádàrà pẹ́ kù eléyìí lọ́sẹ̀ lórí èmi lọ́sẹ̀ lórí ìwọ lọ́sẹ̀ lórí gbogbo èèyàn o pé walakum fil ardi mustaqarrun ibùgbé ti wà fún wa lórí ilẹ̀ gbogbo wa pátá la níbùgbé lókè pẹ̀ yìí ọkọ́lé ọkọ́lé oníbùgbé torí pé tilẹ̀ bá ṣú tí wọ́n bá ní onílé nínú létò ọwà yìí pẹ̀lú ògùn tó bá bọ́ta tó bá tẹ́ ní tó sùn ibi àyè kan wà tó sùn sí tẹ́nìkan ò ní lé ọ níbikíbi tó bá wà láyé àyè kan wà tó yẹ pé tí kálukú wa bá tẹ́ ní sí tó bá sùn ẹnìkan ò ní lé torí ẹ ibùgbé ń bẹ fún gbogbo wa lórí ilẹ̀ ntaasi máa jẹ tá a máa mu tá a máa lò ọwọ́ à ń bẹ̀ fún oníkálukú wa dìgbà kan bẹ́ẹ̀ bàbá ara sọ̀wọ̀ kọjá sọ kó fi bora òun náà ti rí nǹkan tí ó lò bẹ́ẹ̀ ọba arún jẹjẹ àwọn gíwà tó ṣe pé nìkan kọ́kọ́ ló gbìn bàbá bọ́nu gbó ọjà títí ó yò kọ́dọ̀ ó yò débi kó lè má lè rìn ma ó jókòó bẹ́ẹ̀ ni bí mango lọ bá fẹ́ jẹ irú láǹdì ọjẹ títí kódà ó sùn mango tẹ́nì kò sì ní dán ọlẹ́kùn ó tó tọ́ ẹ sì mọ̀ pé ibòmíì bó rò lọ bá fẹ́ jẹ òró ló kún lu tiwọn ọjẹ títí tó pò ó pò ṣeun níbòmíì ẹ̀wẹ̀ àwọn tiwọn tó bá jẹ́ pé kájú lọ fẹ́ jẹ ọjẹ títí títí ó yò wọn ìfowó rà tí ẹ lọ wò ní láǹdì gan wọn máa fẹ́ kókóró rẹ tí wọn wá ní o ti kó tirẹ́là wa o wọn fẹ́ fi páàkì kaṣú a gbogbo ilé yín òkun ni so gbogbo ilé arzikì ọlọ́ọ̀ni ọlọ́wọ́n ba ló ṣe fún wa níta jẹ́ wà fún yín lókè pẹ́ ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ fún wa ni pé àwọn ò nítẹ̀lọ́rùn à nítẹ̀lọ́rùn ẹni tó ti nílé nù wa kò sí tẹ́ lọ́rùn kátó pẹ́ ẹni tí ò tí ì nílé ẹni tí ń rí nǹkan jẹ kò sí tẹ́ lọ́rùn fún kátó pẹ́ ẹni tí kò rí kan jẹ ìdí abájọ ni pé gbogbo ẹni tó nílé nù wa kò ní í wu ẹni tí ò tí ì nílé lórí kó dúpẹ́ níjọ́ tó bá lọ bẹ́lí ẹnìkan wò tó rí pé àà nílé ayé yìí náà. <laughs> so tó wá fẹ́ rí gbogbo tó wà nísàlẹ̀ aró ẹni ẹjọ hmm, mo fẹ́ yàgbẹ́ tí a kò ti rí ti rí pálọ̀ ó ti rí gbogbo ẹjọ mo fẹ́ yàgbẹ́ wọ́n ah, ma lead wọn lọ sí toilet ooo oh, toilet lè yí abáàfin <laughs> so ó tó jáde kọ̀ bá jáde mọ́ ah wọ́n bá wò pé bàbá tó lọ gan lè gbẹ yìí bó lọ jẹ́ wọ́n ń kan lẹ́kún náà ohun tó ohun tó ohun ò tí ì gbọ́njú ló ń jẹ tán nílé ìgbẹ́ bá ọwọ́ apàdà sílé yọ bẹ̀rẹ̀ sí ní wò pé sílé la kọ́ yìí ẹ̀yin ìyàwó ẹ máa múra apàdà kókó ń bí ni o torí pé yìnyín ọba jẹ ọ̀pọ̀lọpọ̀ kó kúkú di ètò lẹ́yìn mọ́wùlẹ̀ jọpọlọ islam ọgbà kọ jọpọlọ so yọba bẹ̀rẹ̀ sí ní ronú kó wọn kó kó lé yìí náà ni subhanallah léyìí tó ṣe pé létí ẹ náà ó sàn ju ká máa sun títì lọ yọọ máa wá wọ́nà láti pé wọn fẹ́ mọ́ ẹni tí yọba máa wò ayé wo ló ìmọ̀ sọ pé irú ayé wo mọ wáyì ọ̀rọ̀ àwọn kèfèrí ni ọlọ́run bá pèsè fún kálukú wa àfẹnidọ́ bá ní òun ò ní dúpẹ́ fọlọ́n ló kù torí ẹ̀ ibùgbé wà fún wa lókè pẹ̀ níta máa lò ọ wà fún wa lókè pẹ̀ ebi dọ́kànlá wálé ayé kí là mú wa kí là mú wa ẹ wá dúró ní tí kálukú ń filẹ̀ níjọ́ ti ń lọ. Ọ dàbí àjòjì ní tọwọ́ lò níjọ́ lóyún ẹ rí i pé kékeré náà ni níjọ́ bá ń wọ̀ lò àjòjì ti wá sọdún mẹ́wàá wá ní mo fẹ́ kókó ń lò yìí ẹ bá ń wá mọ́tò ẹ kíni ẹrù mi nì ẹ ti akẹ́rù jọba lè kó la ilaha illallah so ẹni mọ̀ pẹ́rù ti ń pọ̀ jọ́tẹ̀ bá fẹ́ kókù lẹ́wọ̀ àríkè ẹ́n níwọ̀ nìkan tán bẹ́ẹ̀ náà ni jọ́tà ń kú láyé yọ ya òkú gan lẹ́nu pé èmi mo fa dúró pàǹtí ilẹ̀ tó sì ṣe pé njọ́ tí mo wọnú lé ayé ìmú nǹkan kan wà ntẹ́ gbé wà fún yín ibi tẹ́ gbé wà ntẹ́ máa lò lọ́jọ́ ọkùnrin tọ́lọ̀ ń dá fún kálukú yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ ibikíbi tá a bá bára wa láyé a rí gbogbo ẹ̀ mbẹ́ ọba àdó nàìjíríà ọba sì lọ jìnnàjìnnà kí ló ń wá ká náà ṣé bí ó ṣe dáa náà ni yóò ṣe dáa náà ni tọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo bí tó bá lọ láyé kí ló ń wá ká ebi kò lè máa jẹun náà ni kò lè jó oúnjẹ gidi rọ́ lásán ẹ wá ní ẹ ẹ̀yin ẹ sáku nàìjà ẹ kú yá jẹ wàhálà àjìyà àjìyà torí tọ́lọ̀ nǹkan mọ́kálukú ní rí wọ́n gan alára tó bá lọ sí anywhere tó bá lọ ò lè rí ju tọ́lọ̀ nǹkan fún ọ lọ ìdí nu tó fi jẹ́ pẹ́ lómi sọdún mẹ́ẹ̀ẹ́dógún lóyìnbó kò rí one thousand dollars ti ń jẹ ìyá gidi tọ ìwọ kúmọ ọlọ lóyìnbó kan ọlọ kínní kankan náà sírò owó tó ń pa nídìí kò ń ta ẹ wọn ti pè ẹ awùsá tó máa kó jọ láàrin ọdún mẹ́wàá pẹ̀lú ògbọ́n ló ń tú one thousand dollars lọ. tòótọ́ tí kò jojúmọ́ kọ́ la àwùsá ń fa fá ọwọ́ ọgbà tó bá yọjú náà ni so ọlọ́run sì ń pèsè fún ọ ẹ wá lómi àtẹ kékeré tó gbé wájú nìyẹn inú ni ó ti sinmi lọlé ọkọ inú rẹ̀ ni ó ti fẹ́ yàwó fọ́ọ̀mà ibẹ̀ ló ti kọ́lé ibẹ̀ ni ti rán ọmọ lọ sùkúù tí wọ́n sì ń sanwó gegege ọlọ́run sì ń bọ́ àṣírí so ọlọ́run ló pèsè fún kálukú pẹ̀yì àdúpẹ́ fọlọ́run. torí rẹ má fojú kéré ara rẹ má pé lò lọ́wọ́ lórí àtẹ rẹ tọ́lọ́mùbá ṣe tán tí ó sòrè fún ọ àtẹ ọ náà ni. ọlọ́ni fíhà táyà o ó ti ṣẹlẹ̀ báyìí o ibi tẹ́ ti sẹ̀mí nù orí ilẹ̀ tẹ́ gbé nù kò sí àyè pé ẹ̀ tó ń lọ sókè kò sáyè bá ń sẹ́ ń lo bá à ń lò sókè à ń lò sísàlẹ̀ ilẹ̀ náà lẹ́ gbé. however gbogbo bí kíbi tẹ́ bá lọ láyé ẹ̀ bá lọ sí Australia kọ́ lọ sí New Zealand kó lọ sí Canada kó sì lọ sí America kó lọ sí South America kó lọ Brazil Argentina Venezuela kó lọ sí gbogbo àwọn ìlú ilẹ̀ náà làwọn náà ń gbé màálù ọkọ̀ gbé ọdún bẹ́ẹ̀ ni ọba tún sọ kalẹ̀ àbí òye wa àwọn náà sọ pé we are about to land to land àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ <laughs> ẹ padà land náà ni kò sẹ́nìkan tí ń gbórí òkè fiha tahyawun orí ilẹ̀ tẹ́ gbé náà ni. ile osi sì yàtọ̀ sílẹ̀ èèyàn tí ń gbélẹ̀ lè yàtọ̀ èèpẹ̀ náà kálukú ń tẹ̀m̀bìkìbì láyé àyàfi north pole south pole tó ṣe kó ṣeéṣe kọ́ yẹ pé yìnyín náà ń bẹ̀ but wọ́n ní gbogbo ẹ̀ náà tó ti ń yí padà ní ìsìn nígbà tí gbogbo ilé ayé ń gbóná ìwà kan sí gbogbo àwọn gbogbo èéfín ti mú jáde wọ́n ní gbogbo yìnyín yẹn ń yòrò ṣùgbọ́n lò ní rèépẹ̀ tọ́ ilẹ̀ ọ̀yàtọ̀ sílẹ̀ ọlọ́run lórí ilẹ̀ tá a gbé náà nù orí ilẹ̀ tá a gbé nù tọ́ ó túmọ̀ sí wípé àti dé ibùgbé wa o ibùgbé wa la wà báyìí o orí ilẹ̀ náà ni wa fiha tamutun ibi tá a kù sínú orí ìpẹ́tà wa yìí náà la kù sí. Si bàálù bá já sẹ́yìn kí látòkè ọ̀sẹ̀ kí ni ajábọ̀ ọ̀lẹ̀ náà ọkọ̀ ojú omi tẹ̀rì sẹ́yìn káwọn tó wà ní ọkọ̀ ojú omi tí wọ́n bá rí wọn yọ kí ni wọ́n ṣe wọ́n ṣe ń kìlọ̀ ọ̀lẹ̀ ni kí lọ́wọ́ wà sálẹ̀ omi ìpẹ́ náà ni ibẹ̀ náà lẹ́ẹ̀kù sí àti kó mi gan ara ìpẹ́ náà ni ara lẹ̀ náà ni tó bó ṣe pọ̀jù ìpẹ́ lọ ara lẹ̀ náà ni ibi tá a kù sí la dé yìí o ọ̀rọ̀ ọmọkù ọ̀sẹ̀lẹ̀ o ilé ikú la wà ilé ìsẹ̀mí ilé ikú ni oníbẹ̀ lẹ́sẹ̀mí oníbẹ̀ láàkù àti débi tá à ń lọ báyìí kíkálukú múra ni alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ọlọ́run tó dákú náà ló dá ìsẹ̀mí kó lè bá a dán wa wò ta lẹni tí ó ṣiṣẹ́ tó rẹwà jù ìṣe ta ni ó ṣiṣẹ́ tó pọ̀ jù iṣẹ́ tó rẹwà jù iṣẹ́ ìṣe rẹwà àfi kó ṣe dídí pẹ̀lú ta nabi Muhammad sallallahu alayhi wa kó sì jẹ́ torí ọlọ́run la ṣe ṣe torí ẹ̀ wa minha tukhrajun látinú ilẹ̀ yìí náà wọ́n tún ti yọ wá jáde lẹ́yìn tá a bá kú tán. tí wọ́n sin wa àti inú ìpẹ́ náà wọ́n tutù yọ wá dìde níjọ́ gbẹ̀ndà kìyàmù ẹnìkan wá ní òkè tí wọ́n bá yọ wá kúrò nínú ìpẹ níjọ́ gbẹ̀ndà kìyàmù ẹ sì ń sọ pé àlìjẹ́nà òkè gbogbo sánmà bóò láti wá rìn ẹ fi kí ẹ ṣe tiyín kódà ṣe tiyín ẹ tún gbogbo ẹ̀ ní bá kú ibi tí gbogbo abá bára wa ń jọ náà ìní ọmọ àjòhùn ní gbangba alkiyama níbi tí sùúrù ti wáyé bí kálukú ó sì wá rìn tọmọ náà ó fi bọ́ ọ́nà tọmọ àlìjáná ó fi bọ́ sí àlìjáná wọn ò ní káwọ lọ wá ká plan fún bí ó ṣe ṣẹlẹ̀ ọlọ́run náà ni ó sì aya yìí dàgẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run nínú suratul Baqara tóní minha no nínú súra mi pé minha khalaqnakum. وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى لا ترى للات دانيو inú lẹ̀ ládàáyín padà sí o àti inú rẹ̀ náà láti ti gbé yín dìde tó bá dìgbà míì lọ́jọ́ gbẹ̀ndà kìyàm. ilé lọ́lọ́run ṣe ilẹ̀ fún ló ṣe ilẹ̀ fún àwọn ọmọ anabi adam aleyhi salam ṣùgbọ́n wọ́n máa gbé bẹ̀ lódì wọn àgbà tó lọ́wọ́n bá kọ́ pé wọ́n gbé bẹ̀. A máa gbé orí èpẹ̀ lóde ìwọn àgbà tó lọ́n kọ́pá gbé bẹ̀ ọlọ́run ti dá ọjọ́ tí kálukú fún nítọ́lọ́n sì dá fún wa kò ní ta sí ọ̀sàdúà ọ̀sàdúà ọjọ́ tó lọ́n dá fún ọ ọ̀nbẹ ńlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn ìṣesí kan wà tánàbí sallallahu alaihi sọ fún wa ń bá ń ṣe o wọ́n á máa ṣe sábàbí kẹ́mi ogun. lórí àdìsí yẹn a pè ó ti wà wípé kádàrá kọ́kọ́ yóò tún dì báyìí. tonti pé ńgbà tí Ummu Habiba tó ń tọrọ pé kọ́lọ̀ jẹ́ kẹ́mi ànábì ogun fóun ìyàwó ànábì ni ànábì ni ọ̀fẹ́ máa dára rẹ lórí tọ́lọ̀ tó kọ́. tọ́ iye ọjọ́ tá a lò á lò anybody òtó tó lè mú ọkú kọjọ́ rẹ̀ tó pé mo sì bá ọ ẹjẹ ó tẹ́ ṣe fún mi o bójú bá o irọ́ lásán irọ́ lásán sáwọn ẹni ọ̀pọ̀ ni ọ̀bẹ àjúbàjù bẹ́ẹ̀ lọ tọ́jọ́ kú rẹ̀ bá tó you are going ẹ̀yin náà máa wò ó èèyàn mélòó ló wù wá pé kọ́ mọ́ kú tí wọ́n sì ti kú ẹ torí àwọn bàbá àti màmá wa bẹ̀rẹ̀ ta ló wù pé kí bàbá òun ó kú wàláì bàbá ọba àbúrú jù bẹ́ẹ̀ lọ ta ló wù pé kí ìyá òun ó kú ìyá ọba àjẹká jù bẹ́ẹ̀ lọ kò sí ẹni tó wù nítorí ìyá tí jọ ọmọ lóde tí fi rántí pò ní bàbá ńlé tírú ẹ bá jẹyàn lẹ́yìn ìgbà tí bàbá bá kú èèyàn kàn sunkún dànù ni torí kò sí bàbá mọ́ kò sì sí ìyá àìmọye èèyàn ló wù yín pé kí wọ́n ti kú kí ló dé tí wọ́n ti kú sẹ́yìn lẹ́ẹ̀pọ̀ àwọn ni ẹ̀yin kọ́ lẹ́ẹ̀pọ̀ àwọn ọwọ́ ta lẹ̀mí wa Allahu Rabbul Alamin torí ẹ̀ ló ṣe jẹ́ pé iye ìwọ̀nba àgbà tọ́lọ̀ ń kọ pé kálukú ó lò náà ni ó lò ṣùgbọ́n àṣà àwọn kèfèrí wà fáwọn Yorùbá torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò tí ì gba Islam gan dìsìn àwọn tó sì ti gba Islam gan nu Yorùbá ìṣesí kèfèrí tún ṣẹ́kù pẹ̀lú àwọn ẹlẹ́bọ àbí òye wa ìdínú tó fi máa wò pé báyà àwọn ṣèbà àwọn tó láyé ta ló láyé náà ta làwọn tó láyé náà ṣé èso ọlọ́run lọ láyé rẹ ni ta ló tún lọ́run Allah àwọn tó láyé náà ń kú tẹ́ ń pè láláyé àwọn náà ń kú so ṣé wọ́n tún lọ lọ́run nígbà àwọn kú láyé so eléyìí túmọ̀ sí wípé ìjọ tọ́lọ́run bá kọ́kọ́ lọ lọ́ọ́ kó o sin náà ló pe ọ́ sẹ́mi kọ́pọ̀lọpọ̀ sàdédé jẹ́ ọ̀sẹ̀ bọ àfi nítorí kó lè bá rí ìyọnu ayé káyọ́ ọmọ bá a mú lọ́pọ̀lọpọ̀ ń ṣe ń ṣe kèfèrí nu yorùbá ayé yìí ò sì lálùjánnà kò níná kò ṣe kèfèrí láyé láti lọ wọ náà rọrùn lọrùn kọlọ má ṣe tiwa bẹ́ẹ̀ ibẹ̀ láti sẹmí jama ẹnìkan ò tó tó lè gbé pé wọn náà má sẹmí tiẹ sún òdínà sún òdínà má ń bẹ torí pọlọ ti dá wọn náà sókè pẹ yìí ọlọ́run ti dá ọ sókè pẹ̀ yìí ẹ rí i pé àwọn olóṣèlú nìsín kìí ṣe gbogbo ẹni tí ń bẹ nípò ló wù yín kìí ṣe gbogbo ẹni tí ń bẹ nípò ló dùn mọ́ yín àmọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kálukú ló táàmù rẹ̀ tán o lópin ìgbà tí wọn bá ìmpíìtì rẹ̀ àbí òye wa <laughs> ó dàbí ẹni tó dá léṣẹ́ lẹ̀ ni wọ́n á sọ pé tí léṣẹ́ bá ti dàgbà débi báyìí ẹ gbọ́dọ̀ gbé fọ́tò olórí orílẹ̀-èdè sí inú ọ́fíìsì ẹ sì fẹ́ràn olórí orílẹ̀-èdè wọ́n lè gbọ́dọ̀ gbé fọ́tò gómìnà sínú ọ́fíìsì ẹ sì fẹ́ràn gómìnà sẹ́yìn mọ̀ pé lọ́wọ́ gbà tí bá ń bẹ ní ọ́fíìsì òun ọmọ wù lọ́mọ síntọ́ ọmọ wù lọ́mọ bínú pé tí bá ti fọ ara rẹ̀ fọ owó ara rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni àmọ́ ò tó bẹ́ẹ̀ ọmọ rí fọ́tò náà ní fọ́dún mélòó fọ́dún mẹ́rin so tó bá jẹ́ pé kò lásán báwo wá ní sẹ̀mí tiẹ̀ tẹ́nìkan wá sọ pé wọ́n fẹ́ rí ọmọ mo rò pé yọ ẹnìkan ló wọ́n fẹ́ rí ọmọ láyé lọ́wọ́ apara rẹ̀ kò sí làákàyè mẹ́ẹ̀ o àwọn olùmọ̀ wa sọ pé inna hadhihi alhayata siraa wọ́n ní gbèsè ayé tó rí yìí báyìí struggle ni o don't give up kò sẹ́ni tí ń fẹ́ ike kò rí nǹkan tó ń ṣe ṣe kò sẹ́ni tí ń fẹ́ kò rí ibi tó ń gbàgbà bílẹ̀ ayé ṣe rí nu struggle ni ẹnì kan ò ní fi ọ́ lẹ̀ wọn náà sì ní ò ní gbà nígbà tí wọn bá ti gbà ẹni tí ó ní ò ní rí ò ní ò ṣọ́ọ̀bù lásán lọ gbà wọ́n rí kọ́jà tó fẹ́ máa ta irú ọjà táwọn ń ta ni kí ni wọ́n ṣe sí ọ wọ́n sì rí pé wọ́n rówó sòwò odidi tirẹ̀là lọ́wọ́ ajẹ́rù lẹ̀ àwọn tí wọ́n fẹ́ kẹ́tọ̀ la hawla wala quwwata èyí tó tó tó tẹ́tẹ́rù rẹ̀ pọ̀ jù nu wọn wọ́n ti pè ẹ mọ́rùwá lọ́ba pẹ́rù wa. ṣé inú tí wọ́n wàá dùn pé ẹ káàbọ̀ tí tirẹ́là tó ń jọjà fún yín ọ̀dà ẹ̀yin náà jazakumullahu khaira ẹnìkan sí ṣọ́ọ̀bù ńlá tirẹ́là ń já ọjà ẹnìkan sì sí ṣọ́ọ̀bù kékeré ń ba ẹ̀yin wá fẹ́ rajà ń sẹ̀kẹ́ ṣọ́ọ̀bù ńlá lẹ́kọ̀ọ́kan lọ pé ọjọ́ ó dín wọn bẹ́ẹ̀ o torí léyìí rówó ṣe kí ni orówó ṣòwò gbogbo àwọn àwọn àwọn àwọn ọlọ́kọ́ kéékèèké wọn wọ́n wàá jọ gbìmọ̀ pọ̀ wọ́n gbógun ti aládàá ó kubi tí wọ́n gbà á nígbà ni o àfi kárí pa á lé o gbogbo wọn wà máa wọn wà máa dojú nǹkan jà wọn kọ́ eléyìí tí wọn máa yàn ọlọ́fà tí wọn máa tọ́ǹba eléyìí tí wọn máa sọ ọlọ́kọ̀ tí wọn máa lé ọ lójú oorun tí wọn máa lé ọ lójú fò ṣọ́ọ̀bù iṣẹ́ ò ní gbé bẹ́ẹ̀ so ilé ayé kí ló kọ́ rẹ̀ ọ̀sẹ̀rà struggle continue wọ́n lọ sọ fún wa pé ẹni tí ó kù ọ̀pàdé ẹni tí ó pa ni ẹ̀yin ò ní gbọ́ èmi kọ́ èmi náà ò ní gbà ìwà máa sú ẹni tí ń léèyàn tó bá rí pò ń léèyàn títí òun ṣe kíni òun ọ̀bá yẹn ìyẹn ni kébi tá a sẹ̀mí nì ẹnìkan ò sí tí ó sọ pé kúò láyé nítorí tèmi gẹ́gẹ́ bí ìwọ náà ò sì lè sọ pé kẹ́nìkan ṣe kíni kó kúò láyé nítorí tẹ̀. èèyàn méjì ọ̀sán máa dùn kẹ́yọ kan èèyàn méjì ò sì lè jọ ni ẹnìkan ní ọjà máa lọ tó bá ti wá já mẹ́nìkan lọ kò túmọ̀ sí kọ́ ọ lọ pokùnso kọ́ ọ lọ tán èèyàn mú bọ̀t pẹ̀lú ògbó ọlọ́run lọ́la sòbílẹ̀ ayé ṣe wà nù èèyàn gbọ́dọ̀ sọ pé nítorí pé ntì rí mú ẹ kọ́ á lọ bu kínní kan jẹ pé kú kan yájú ẹ̀sìn lọ ọ́ jẹ ìyà tí ó pọ̀ torí pé òfin ọlọ́run ti dá lórí pé gbogbo ẹni tó bá fọ ara rẹ̀ para rẹ̀ irun tó fi para rẹ̀ lọ́lọ́run fi fìyà jẹ́nu náà jahannam. eléyìí túmọ̀ sí wípé ká mọ̀ yìí pé ìsẹ̀mí àyè ìsẹ̀mí ni bí ẹnìkan ò gbọ́dọ̀ káwọ́ gbéra kó wá túlẹ̀ wọnú struggle tiẹ̀ ni inú sí struggle ló ti rí ntọ́lọ̀ nǹkan fún un èèyàn gbọ́dọ̀ tẹ̀tẹ̀rẹ̀ nínú ìyànjú ìwọ náà ti rí a àsọlọ̀ ń ìfẹ́ mi náà àsọlọ̀ ìfẹ́ mi náà kọ́lọ̀ dáadáa fún gbogbo wa inú rẹ̀ láwa kú o inú ilé ayé tá a kú ibi tí sáré ìwọ wà náà lókè pẹ́ yìí dúró èèyàn tó ti kú ẹ àtijọ́ tó lọ́n ti ayé tá a ẹ dúró ẹni tó ti kú tá a máa yọ nǹkan wọn sẹ́run tó ṣe wọn ò ní sàwa náà ni yóò sàwa náà ẹ mọ̀ pé àwọn ló ń sọ̀rọ̀ báyìí tí wọ́n á dẹni tí wọ́n ń pa nítàn lónìí ó dájú àwa náà wọ́n pa àwa náà ń tàn jọ́ka àwa náà ò di pa wọ́n mọ̀ pé sàárè lágbájá ni wọ́n kálukú náà ni ó kù ibi tí sáré wọ ọbẹ ni láti bí iná lọ́lọ́run sì ti gbé wa dìde tó bá ti jọ gbẹndà kìyàm látòrí èpè yìí náà ni wọ́n ti gbé wa dìde lọsíjọ gbẹndà kìyàm tọlọ ó kó ẹni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn tí ó kó àjọ bẹ tí ó ti san gbogbo wa lẹ́san àti bàbá ńlá bàbá wa gbà nínú fámìlì wa nílé wa gbogbo àwọn tó ọmọ àwọn ó kẹjẹ pé kò ní sáyè ni tí o fi máa kẹ ok bàbá ẹ fi bàbá ti yín hàn mí bàbá wa fi bàbá tí wọ́n hàn ó tún á lọ bá grandpa rẹ bàbá bàbá tó bí ẹ̀yin kọ́ kà lọ <laughs> so ẹ̀kọ́ sáyè rẹ̀ torí pé n ti ń bẹ wájú kálukú kọjá mo fẹ́ mọ relatives gbàdúgbò kálukú ni ó pè jù bẹ́ẹ̀ tá a bá pàdé lálẹ́ jẹ́ nà bóyá a lè máa béèrè lẹ́yìn bẹ́ẹ̀ bá sì wà àlìjáná ẹni tó bá wọná o lè má béèrè bàbá ńlá rẹ̀ ń mọ̀ á fi wọ́n hàn jahannama kọ́lọ́ mọ́ sí wa bẹ́ẹ̀ tọ́ ilé ìjọba àwọn. lẹ́yìn náà ọlọ́wọ́n bá wọ́n wá ń ṣe ìyára ó ń ṣe àfihàn ìdẹ̀ra tó ń ṣe fún wa ká lè bá fún un قل يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون قال الله يوم النبي آدم داجو داجو أتي السواس وقال فنيو sẹ́mi pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ baba ńlá wa àti ìyá ńlá wa ń gbà wọn wà lálùjáná kí èsì irú aṣọ tiwa yìí náà wà lọ́rùn wọn ìmọ́lẹ̀ ọlọ́run fi bu ara wọn tó sì dínà kẹ́nìkan orí òwò ẹnìkejì ṣùgbọ́n gbà tí wọ́n ti ṣẹ̀ ìmọ́lẹ̀ ẹ̀ kú lára wọn ọlọ́run ọba aláàánú tẹ́kí tó bá forí jì ní atúmọ̀ akẹ́ni kọ̀ wá pé ńgbà tẹ́ ti ṣẹ̀mí tẹ́ fi di pé ẹ bọ́ òhò ìhòòhò náà lẹ́sìn máa bẹ láéláé rárá o ṣe ìdínú tọ́lọ́wọ́n bá tún wá fi aṣọ aṣọ kalẹ̀ ó mú wa mọ bá a ṣe máa ṣaṣọ ẹ wá aṣọ lóríṣiríṣi láyé nìyí ó dàbí ìgbà tó ti pé ńgbà téèyàn àkọ́kọ́ kọ́kọ́ sọ̀kalẹ̀ ló ti bá gbogbo aṣọ yìí mbẹ̀ kò rí bẹ́ẹ̀ ìbọ́lọ̀ náà ló fi mọ̀ wá allamal insana ma lam ya'lam òun ló fi mọ̀ yàn téèyàn mọ̀ ọlọ́wọ́n bá sọ aṣọ yìí kalẹ̀ yuwari sawatikum warisha aṣọ tó ṣe pé yóò máa bo ìhòhò yín èyí tí ọjà àwọ̀tẹ́lẹ̀ onílébàásán òun ló bo ìhòhò àwọ̀tẹ́lẹ̀ ló kọ́kọ́ bo ìhòhò wàrí ìṣá àti àwọ̀sókè àwọ̀lékè onírí ìṣá àwọ̀tẹ́lẹ̀ onílébàásá méjèèjì lọ́lọ́run sọ̀kalẹ̀ ó sọ àwọ̀tẹ́lẹ̀ kalẹ̀ fún wa ó tún sọ àwọ̀lékè kalẹ̀ fún wa eléyìí túmọ̀ sí pé lẹ́yìn tí ọlọ́run ti sọ aṣọ kalẹ̀ ní kọ̀pẹ́ kó jìnnà sí ìgbà táwọn baba ńlá wa fi ríra wọn níwòhò ó túmọ̀ sí pé al-aslu libas nítorí ọ̀ràn yẹn kárí pa sọ̀ ń bẹ lọ́rùn wa yéésì ká yẹnra lẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ńlá kọ̀ ìgbọ́dọ̀ sọ fún ẹ ni ní wọ́n sọ ni pé ni torí pé ńgbà tọ́lọ̀ ti sọ aṣọ kalẹ̀ ó ti di pé ntọ́ gbọ́dọ̀ máa bẹ pẹ̀lú wa gbogbo ìgbà ní kíni aṣọ ìyàlẹ́nu ni ó jẹ́ pé yẹn ṣe kíni ọ̀yanra lẹ̀ ẹ rí i pé gbogbo ẹni tó bá yanra lẹ̀ pé ah, ooru tó mú ló jẹ́ kí n yanra lẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ntọ́ yẹ ni kí n wọ̀sọ̀ sọ̀rùn torí ẹ àwọn àkókò mẹ́ta kan wá wà tó ṣe pé ọmọ èèyàn ọmọ ń sábà yára lẹ̀ òun náà ni min ba'di salati al-isha ẹ̀yìn tá a bá parí salati al-isha ẹ̀wọ̀n kí kálukú ti wọlé kálukú ti wọlé ẹni tí wọ́n wà kẹlẹ̀ fún gbaná tí wọ́n ní sàlámù àlékún ọ̀rọ̀ kan ló ń gbé wá sẹ́wọ̀n kí tẹ́yìn náà máa sọ fún kí jọ́ dàárọ̀ bákan náà wa min ba'di salati al-fajr lẹ́yìn tá a bá parí salati al-fajr àwọn èèyàn tó fẹ́ rẹjú wọ́n sinmi díẹ̀ wàhíìnà tó kó mọ̀kọ́ ìmọ̀ tó dọ̀hírọ̀ lọ́sàn-án táwọn èèyàn máa sùn tí wọ́n sinmi lẹ́yìn iṣẹ́ ọ̀sán tí wọ́n sinmi tí wọ́n sùn qaylula tẹ́lẹ̀ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam àwọn èèyàn máa ń sùn oorun yẹn ṣáájú salatu dhuhr bọ̀t lónìí ọ̀pọ̀lọpọ̀ tó ń sùn oorun yẹn ṣáájú salatul asr ni wọ́n máa ń sùn. àwọn àsìkò yẹn ọlọ́run pè akụkụ àwòrán àkókò mẹ́ta tó jẹ́ ìhòhò ni o àwọn ọmọ awọ gbọ́dọ̀ jálùwà o ọlọ́run gbogbo ọmọ tó bá ti bàlágà gbọ́dọ̀ jálùwà ń gbà náà o láì gba yọ̀ǹda kó tó wọlé o ọmọ rẹ ni wọ́n ló bí i àmọ́ láwọn àkókò mẹ́ta yìí ọmọ já wọlé lẹ́yìn ẹ lẹ́yìn sọláàtì fàjr lásìkò tí èèyàn ń sinmi lọ́lọ́sàn tóró súnmọ́ kọjá pé ọ̀nyàrá lẹ̀ tọ́ eléyìí fi hàn pé ìtọ́jú òfin gan ni ká sọ ọmọ abẹ lọ́rùn wa gbogbo gbà àyàfi irú àwọn àkókò báyìí ọlọ́wọ́n ba ló ṣàánú wa ló mú wa yàtọ̀ sáwọn ẹranko torí pé àánú ọlọ́run ló jẹ́ ayàtọ̀ sí tó máa wò gbogbo tó ní ẹranko náà ni àwọn kankan lọ́lọ́run kan fáwọn àtàwọn òní bíi làákàyè ọlọ́tún wa sànú wa oníkàwọ́ ọmọ àwọ̀sán ọ̀bọ bó ṣe jọyàn tóun bẹ́ẹ̀ fún lẹ́wù tẹ wọ́ sí lọ́rùn yóò náà láti yá ni bí èwo tún lè léyìí subhanallah torí ẹ ọlọ́run ọba ló sọ aṣọ kalẹ̀ tó máa wọ̀ gbogbo aṣọ gbogbo aṣọ. kò sí ètò burúkú èèyàn ọwọ àfi etí islam ní kódà gẹ́gẹ́ bí aṣọ harir ìwọ lọjẹ fọkùnrin àlùmọ anabi sallallahu alayhi wa sallam yàtọ̀ sáwọn obìnrin gbogbo aṣọ tó wá jẹ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ aṣọ tí máa fi awọ awọ ara hàn islam ọgbà káwọ àbá àjọkùnrin àbá àjọbìnrin ìsèkúyàwó lọ́wọ́ fọkọ rẹ̀ nulẹ wọn. ẹ wá wọrú ẹ jáde islam ọgbà bákan náà aṣọ aṣọhóra aṣọ tí ó jẹ aṣọ olùmọ̀nká pọ̀ ọba rí mi tó wò mí o tún tún mi wò one in town islam ọ̀fẹ́ ká máa wọrú ẹ kó sì gbà kárán aṣọ kó wá fún wa kó fún wa déédéé kó mọ ní déédéé bí gbogbo oríkèé ti máa islam ọgbà bẹ́ẹ̀ torí pé tó o bá ṣe bẹ́ẹ̀ àpàsọ kpasọ bẹ rẹ o ṣùgbọ́n oho lọ wà irú àwọn aṣọ tí máa fi jàkadì wọ pàápàá àwọn obìnrin aláìlórí lọ́wọ́n ẹ̀ islam ò gbà islam ò sì gbà pé tí ọkùnrin ká sọ tayọ kókósẹ̀ rẹ kọ́ ọ má bàa wọ islam wa kọ wa o pé ńgbà tó ti pọ́ lọ́wọ́ ba òun lọ́ràn wa

اللهم يا ò نعم الحمد لله الذي كساني هذا الثوب ورزقنيه من غير حول مني ولا قوة ساسو تنتون وابيتي جو جمع بيتي تبا وصوت اللهم اللهم لك الحمد أسألك من خيره وخير ما صنع له وأعوذ بك من شره شر ما صنع ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹnu ni nǹkan ewì nǹkan kan kódà bisimilayi kan wọ́n ewì sá tó àmọ́ wí látò ní àbí ṣọ́ọ́ ngbàtà bàbá ewu nǹkan kí láwì bisimilayi tẹ̀lifà nàbí sọlá àṣìlá ní tẹ́lifà sọ bísímìlá gbogbo àlùjánu gbogbo ẹni tí wọn ò ní rí hòhò yín àṣẹlómi sì dì fàlùjánu ni rò pé wọn nìkan lọ wà ń yàrá wọn kàn ń bọ́ra alẹ̀ o ṣe bísímìlá kí ni wọn máa rí gbogbo hòhò rẹ àlùjánu. tọ́ ẹni tó bá wọṣọ tuntun àdúrà wo lẹ́sẹ̀ fún un. ẹsẹ àdúrà fún pé tóbìlì wa yukhlifu Allah pásọ yẹn o ó lògbó ẹ̀mí rẹ̀ ó lògbó ọlọ́run ọba kò wá ní jẹ́ kí ọ̀tún ọ̀tán lápò ẹ̀wù rẹ̀ lápò ẹ̀wù rẹ̀ tó eléyìí ọ̀nbẹ nu àwọn àdúrà ọ̀nbẹ nu hisnul muslim ẹ̀jẹ̀ agbìyànjú káwọn náà máa ṣe tọ̀ gbogbo àwọn nǹkan tó lọ́ọ́ máa fi sànú èèyàn nu tó yẹ kéèyàn mójútó tọ̀ wa libasu taqwa dhalika khayr aṣọ kan tó wá wà ó tó ń da ju ètò àwọn wọ̀ lọ àmọ́ tá a gbọ́dọ̀ ti torí rẹ̀ fi ètò àwọn wọ̀ sílẹ̀ ó da ju ètò àwọn wọ̀ sọ́rùn lọ àwa gbọ́dọ̀ ti torí tiẹ̀ ká máa rìn òhò ọ̀nà ni libasu taqwa aṣọ ọ̀páyọ̀ ọlọ́run kájẹ́ni ti ń páyọ̀ ọlọ́run aṣọ eléyìí ó lóore ju ètò àwọn wọ̀ yìí lọ ẹni tí ó bá nípa ẹ̀ ọlọ́run gbogbo aṣọ tó bá lọ wọ irọ́ lásán agbọ́dọ̀ jẹni tó ní bẹ̀rù Ọlọ́run bẹ̀rù Ọlọ́run pàtàkì jama ẹni tí wọ́n ń bẹ̀rù Ọlọ́run gbogbo lẹ̀kùn oore ní máa sì fún gbogbo lẹ̀kùn aburú ní òdì ẹni tí ó bá páyọ gbogbo lẹ̀kùn aburú ní òsì gbogbo lẹ̀kùn oore ní òdì. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله eléyìí la sọ tẹ́lẹ̀ tó lọ sọ fáwọn ẹni àkọ́kọ́ òun náà lọ sọ fáwọn ẹni gbẹ ẹ̀páyọ̀ ọ̀lọ̀ ẹ̀páyọ̀ ọ̀lọ̀ ìpáyọ̀ ọ̀lọ̀ òun náà ni kéèyàn máa ṣe tọ́lọ̀ fi pálásẹ̀ kó jìnnà sí tọ́lọ̀ kọ̀ bí ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ kí lorúkọ rẹ̀ olùpáyọ̀ kọ́lọ̀ ń sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí wọ́n máa páyà rẹ̀ dhalika khayr ẹ̀wù páyọ̀ ọ̀lọ̀ dhalika min ayati Allah gbogbo eléyìí aṣọ tá a sọ kalẹ̀ fún yín kẹ́ ẹ máa rí wọ̀ àtàwọ̀tẹ́lẹ̀ àti àwọ̀lékè gbogbo ẹ̀ ń bẹ nú àmì ọlọ́run eléyìí tọ́lọ̀ ń ṣe tẹ́ fi dọ́lọ̀ wọn bá mà gbogbo ń tẹ̀ ń ṣe àtẹ̀yìn gan lára tálọ́dá yín Allah wallahu khalaqakum wa ma ta'malun jẹjẹ mọ̀kọ́lọ́ ńlọ́dá yín olótùn dáńtẹ̀ ń ṣe níṣẹ́ gbogbo eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn àmì ọlọ́run la'allahum yadhakkarun bọ́yá àwọn èèyàn ó ti ronú nípa arú rẹ̀ wọ́n fi máa rántí ọlọ́run ní gbogbo ọgbà aṣọ tààrà tí ń dùn mọ́ wa tá à ń yọ sẹ̀sẹ̀ tá a tó ṣe fún wa Allahu Rabbil Alamin torí ẹ̀ka dúpẹ́ fọlọ́ni. ó wà nínú ẹgbàáwọ ọ̀rọ̀ kan bàtí kò fẹsẹ̀ rìn lọ tó wa libasu taqwa dhalika khayr eléyìí jẹ́ bọ́lá wọn bá wa kó ti ṣe pàkíyèsí wa lọ sí di pé bẹ́ẹ̀ ń bá ń ra sọ́wọ́ sọ́rùn ẹjẹ́ ni tí wọ́n máa bẹ̀rù ọlọ́run ẹjẹ́ ni tí wọ́n máa bẹ̀rù ọlọ́run ẹmẹ́sẹ̀ jẹ́ ni tó ṣe pé ó gbàgbé ìbẹ̀rù ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe wù kẹ́ lásọ tó asọkọ́ ni ó wà lìjànà ìpáyọ̀ ọlọ́run ní ó gbé yín wọ àlùjánnà ó ní òní jẹ́ wọná a sì ti mọ̀ pé àwọn ẹni tó ga jù nínú àwa mùsùlùmí yìí lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà làwọn sàhábà ridwanullahi alayhim a sì ti mọ̀ pé ìtọ́pọ̀ jù nínú àwọn sàhábà wọn lásọ méjìlá yìí aṣọ ẹ̀yọ̀ náà ni irú ń gbà sẹ́nìkan bí anabi sallallahu alayhi wa sallam léèrè ó ní sọ ṣeéṣe ká máa fa sọ̀kan ṣe sọ̀láàtì anábì ní irú béèrè wo nù èyí tó pọ̀jù nínú yín wa sọ wa níjọ aṣọ kan lọ láyé bí ṣé tó máa ní aṣọ méjìlá gbọ́dọ̀ fi ṣe sọ̀láàtì ṣé wọ́n wà ní kẹ́ lọ jí kejì ẹ kan lọ láyé subhanallah torí ọlọ́mọdé ọjọ́ pé dídẹ lọ́lọ́run dé àwa o tọ́jà pé gbogbo àpàtì aṣọ lẹ ní lóríṣiríṣi tó sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ìpayọ̀ ọlọ́run aṣọ ẹni lóríṣiríṣi aṣọ tí ó bá ti jáde lẹ́ẹ̀ra ìpayọ̀ ọlọ́run ọba ń kọ́ kò fẹ́ẹ̀ sí. tọ́ ọlọ́ni ya bani adama la yaftinannakumu ash-shaytanu kama akhraja minal jannati yanzi'u anhuma libasahuma. ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون الله لا يوم النبي آدم أرأي تباتي لين آية القرآن وقبي تلوم باتن قوي يا أيها الناس أبي يا بني آدم كما كنسيني أرأيين أكاري بقبيين ọkari gbogbo èèyàn lọ́lọ́run fi pè wá pẹ̀lú orúkọ tó kari gbogbo wa sẹ́wọ̀n tó wá ní yáyọ lẹ́dínà àmánù àwọn kẹfìrí ọ̀sán kẹta ni wọ́n bá wí àwọn mùsùlùmí wọ́n bá wí ṣùgbọ́n bí gbogbo apáta lọ́lọ́run bá ń bá wí o gbogbo apáta lọ́lọ́run jọ sọ aṣọ kalẹ̀ fún lọ́lọ́run fi pè wá pé yá bẹ̀ ní ádámà ọlọ́run wá ń sọ fún wa pé aṣọ tá a sọ fún yín ó rẹ́ ni o ṣùgbọ́n kankan bẹ tó lóore jùlọ tẹ́ gbàgbé o ó náà nípayọ̀ ọlọ́run ìyẹn ni pé wọ́n tó ti gba islam kó ṣe kínni kọ́ gba islam wọ́n tó ń ṣe islam mójútó dáadáa má jẹ́ ọbọ̀ ọmọ ọlọ́wọ́ nínú àyà yìí ọlọ́wọ́ ni yá bẹ́ni adam ẹ̀yin ọmọ anabi adama tó lórí tẹlẹ́mù yìí la yaftinannakum shaitan ẹ má jẹ́ ṣaitan ní orí yín fìtínà o sábà kó ti rí bàbá ńlá wa fìtínà ó rí ńlá wa fìtínà كما أخرج أبويكم من الجنة gẹ́gẹ́ bó ṣe ṣe sábàbí lílé àwọn bàbá àti ìyá yín àkọ́kọ́ jáde kúrò nínú àlìjánà tọ́mọ bá ti mọ ọ̀tá bàbá rẹ̀ lọ́tà ọ̀tá ò lè rí gbèsè ṣùgbọ́n ńgbà tí ọmọ tó bá sọ̀rọ̀ alẹ̀ tó mú ọ̀tá bàbá rẹ̀ lọ́rẹ̀ ó gbogbo àdánwò gbogbo fìtínà tí wọn ò rí ṣe fún bàbá rẹ ara rẹ̀ ní ọ̀parí sí torí ẹ̀ ẹ rí i pé gbogbo baba láyé gbogbo mama láyé wọn máa kìlọ̀ fáwọn ọmọ wọn pé ṣọ́ra fáwọn lágbájá má dọ́dọ̀ àwọn àtàmẹ̀dò má jẹ́ nǹkan kan pọ̀ pọ̀ pẹ̀lú dóòlà láti ìgbà tó ti gbà wọn máa lé ọ ń àwọn ẹ̀yà alágbájá ni wọn lè mú pàṣán kó ṣe fún ọ ọmọ ni mo níìsín. ìtìrí tẹ́ fi ní ká mọ̀ mọ̀ lọ sọ́dọ̀ àwọn kìnìún à yóò yọ ọ̀tá wa ni wọ́n ó lè jọ́ taarọ̀ ọtílé ayé yìí o ọ̀tá wa ni wọ́n tọ̀ tọmọba wa ló ń kọ̀ òun ọ̀gbà ó ṣe ṣe kọ́jọ́ pé àwọn eléyẹn ni ọgbọ̀n nǹkan sí gàrí fún mu tọ́ba ti mú tábà tiẹ̀ bábà wọ́n sì tètè lé lọ lé kọ́ lọ so wọ́n á pe awí ẹni tá a wí fún ọba jẹ́ ọgbó nígbà tá a sì wí fún ọtọ́ ọlọ́ọ̀gbọ́ a fún ọlọ́ọ̀gbà ó ti wá rí fún ọ bí ṣe rí báyìí ó ti wá di bàbá ya bíi ti rí torí ẹ ọlọ́run ọba wa ní ẹ sọ́ra àṣetọ́ni ọ̀tá bàbá ńlá yín ni ọ̀tá tiyín náà sì ni torí pé ìdí ni pé ìgbà tó ti sórí ibú látàrí ti bàbá ńlá yín àtijọ́ náà ló ti lérí léka sí bàbá ńlá àtìyá ńlá àti gbogbo ẹni tí ọ̀tá rẹ̀ jáde bóòlù ẹ̀yin ó sì wá mú wọn lọ́rẹ̀ bóòlù ẹ̀ sì wá pa wọn lókù tẹ́ ẹ máa bá ṣe ẹ mọ̀ pé àwọn ni wọ́n ṣe sábàbí tí bàbá ńlá àti ìyá ńlá yín fi jáde kúrò lálùjánnà ó lé wọn kúrò lálùjánnà ó tún mú kí aṣọ tó bo ara wọn kúrò lára wọn lè yọrí ẹhùn má sáwọ àtìhìmà kó lè bá a fi ìhòòhò ìkíní kejì wọn hàn wọn àṣetáni ló ṣe gbogbo sẹ́yìn á àṣàṣetáni ní ń dá ní ń dá wákà táwọn ẹni tí ń rìn òhò ń gbé àṣetáàni ni lórí kó wọn máa rìn òhò tọ torí kó lè bá fi owó wọn hàn wọn ni àjẹpé ṣetán ó ní àfojúsùn lára líle lára ṣíṣe sábàbí káwọn baba ńlá wọn jẹ nù èso ẹsẹ wa máa bora ó yẹ kẹ ẹ dẹran kó ni ẹ kẹ ẹ sì dílẹ ni ṣètánì àtìvù àbí àtìvù ẹ nísìn ọ àtìvù lára àwọn àrọmọdọ́mọ débi pé lónìí ìyàlẹ́nu ni kò ń wọṣọ lọ́dọ̀ àwọn lórí ibú àwọn fẹ́ kọ́ máa rìn òwò ni a'udhu billah inú wa wá dùn nígbà tá a gbọ́ pé stéètì kan nàìjíríà bá Anambra ni bẹ́nugun ni nǹkan bí oṣù mélòó sẹ́yìn wọ́n ṣòfin kan o wọ́n ní gbogbo obìnrin tí wọ́n bá mú tó wọ ṣòkòtò yóò san fáìní eight thousand ẹ gbọ́ news èló thousand nǹkan bíi fifty thousand naira àbí kó sì lọ àtìmálé àà tó bá jẹ́ pé sítèètì kan tí mùsùlùmí ti pọ̀ wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ́n fẹ́ sọ nàìjíríà di ìlú ṣẹ̀ríà ni gẹ́gẹ́ bá a ṣe gbọ́ táwọn kan sọ lánàá àwọn olórí kánò wọ́n ní wọ́n fẹ́ sọ nàìjíríà di ìlú mùsùlùmí ni ókè Anambra ńkọ́ ìlú kí ń fẹ́ sọ dáa. abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ inú bíbélì ló sì ti ka òfin o pé gbogbo omi tó bá ọsùn kò tó mo rò pé yé torí kí lẹ́nu tẹ́ sóhun eh, ka kuraani ni wọn kúkú ka ti ka bíbélì débẹ̀ mo rò pé yé torí gbogbo omi tó bá mú tó wọ sòkòtò subahánàlá kódà àgbọ̀kẹ́nìkan jan pata àwọn tí pariwo pé kí tọ́ba kí kánò ló kéde gbogbo ayé ó ti gbé e ti tàbí òye wa sọ ilé ìjẹba àwọn náà mọ̀ pé kò dáa kò dáa àìmọye tí wọ́n bá sùn lọ́fíìsì àìmọye tí wọ́n rá mú ní sùkúlù nítorí pé wọ́n ti sínú àbàjẹ́ àwọn òkú oorun àṣetọ́ni ni wọ́n gbọ́ kútúbà rẹ̀ àwọn arìn òwò ọlọ́wọ́n á ní ìdíjẹ́ fi sọ́ra fún àṣetọ́ni pé ọ̀tá tẹ̀ rí ni o tóun sì ń rí yín nítorí pé ọ̀tá tá à ń rí a lè sọ́ra fún un àmọ́ tàtà àrí ẹ dákun bò láti fẹ́ sọ́ra fún un ọlọ́run lóhùn ń rin àtòhun àtàwọn èèyàn rẹ̀ àtòhun àtàwọn arọ́mọdọ́mọ rẹ̀ àwọn jàmá rẹ̀ wọ́n á rí yín min haythu la tarawnahum lọ́nà tẹ́yìn ò rí wọn. tó wọ́n á rí yín wọ́n lè gbé yín ṣe wọ́n lè rí yín gbèsè ní rọrùn ṣùgbọ́n èèyàn ò rí wọn dípò pẹ́ lè sọ́ra fún wọn torí ẹ sọ́ra o ẹ̀mí kan wà tí máa ń pè yẹn lọ sídìí ká bàjẹ́ ọmọ rí nínú ẹ̀mí rẹ wípé saburu saida, saburu saida. so eléyìí wọn pè ní anafsal amaro tó fi so àṣetọ́ni máa líǹkì máa púpọ̀ so yọọ máa púṣì ẹ pé ṣàìdá saburu saida, saburu ẹ̀mí kan wá wà tó ń tún jẹ́ lawama ó máa ń kó yẹn jánu ni wà á jẹ́ kẹ́mi yẹn ó lágbára lórí ẹ̀mí tí ọmọ pé ọ lọ sí ìdìkò sàbúrú olùbí tẹ́mi kan ti sọ pé sàbúrú ẹ̀mí rẹ tí máa kọ̀ fún yẹn ọmọ sọ pé rárá o sàbúrú bá o sọ ọmọ pé yà ń bẹ̀ sọ èyí tí máa kó yẹn jánu láàyè kó lè bá èyí tí máa pè yẹn lọ sí ìdìkà ṣèbàjẹ́ kó lè bá àríbáwí. إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون ọlọ́ni شيطان tẹ́rí yẹn o òun ṣe ní ẹni àwọn ẹni tí ọ̀gbọ́lọ́ngbọ́ òun lẹ́ni àwọn ẹni tí ọ̀gbọ́lọ́ngbọ́ sẹ́yìn ọ̀gbọ́lọ́ngbọ́ ni síbẹ̀ yìí torí ẹ má mú ṣètọ́ni lọ́rẹ̀ o ẹ yẹra fún o gbogbo agreement tẹ ti jọ sign pẹ̀lú àṣetán ẹ bàjẹ́ o lónìí ni ẹ má jẹ́ ọ̀dọ́là o ẹ gbìyànjú láti rí i pé ṣetán ọ̀jẹ̀ yín lérí ọjà o nítorí pé ẹni títí ẹ bá ti bàjẹ́ bí ó sì bàtẹ lómi ìjẹ ní ọmọ wa o àṣetán tẹ rí yẹn inú tí ẹ máa dùn kí gbogbo nǹkan máa dàrú kí gbogbo nǹkan máa bàjẹ́ bí nǹkan bá wà ń bàjẹ́ tí ò bá bàjẹ́ pípọ̀ inú rẹ̀ dùn pọ̀ torí ẹ̀ ló wá nínú hadith gbígbé àṣetán ibi tó tẹ àga ìṣèjọba orí ibú rẹ̀ sí orí erégùsù kan ni tó ṣe pé òkun ló yí ká òkun ló yí erégùsù náà ká tó bá ti wá dìrọ̀lẹ́ báyìí àṣetán náà á jókòó nínú ààfin orí ibú rẹ̀ gbogbo àwọn asọmọgbé rẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìránṣẹ́ rẹ̀ tó ti ránṣẹ́ pẹ́ lọ́ọ́ da irú kálukú ọmọ wa jábọ̀ mo mu pa mo mu gúngò mo mu ṣépè fún ya rẹ̀ irú ètò ẹ̀ máa ṣe láwọn oríta hàn àbí kò ní ta fún yẹn ni ṣètò àná sọ pé tí mo ní kò wọ́n sọnù. So àbí ẹ fẹ́ kú sófò irú ètò ẹ máa wíwùn ṣètọ́ni ní púùsì yín gbogbo ẹ̀ ṣètọ́ni ọmọ ẹ̀jíṣẹ́ yóò ní mo mú sasi mo mú jí ọmọ rẹ̀ gbé mo mú jí wọn kó mo mú wọn gé orí wọn wọn fi ara yòókù lẹ̀ gbogbo ẹ̀ ṣètọ́ni ọmọ tó kò burú ọ̀sá kárí wọn náà kárí o tíráì ṣe kínní títí tọkàn fi gbé. mo tì í títí títí tí o fi kọ ìyàwó rẹ lẹ́gbẹ̀ẹ́. mọ ọbọ lápá ọtún mi bí wọn ni ọmọ èèyàn gidi ọmọ ọdọ gidi ọmọ ọ̀dọ̀ hehe yọ famadọ túmọ̀ sí pé wù ṣe tọ́nù nínú gbogbo àwọn burú kò sí bíi kí wọ́n wọn lẹ̀ torí pé nínú wọn lẹ̀ wo. nínú kíkọra wọn lẹ̀ ọ̀tẹ̀ dọ́là ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ tẹ̀yàn kí fámìlì tí wọ́n ti ń ríra wọn pọ́nra wọn lé tí wọ́n máa pera wọn pọ́nra wọn lé yóò di kékeré ni ọ̀yà gbogbo nọ́mbà yẹn dìlítì ẹ̀ abẹ́ẹ̀ <laughs> kọ́ ni pẹ̀ nọ́mbà tánu bàbá ìyàwó rẹ̀ gbàgbàgbà ìyàwó tánu dìlítì kìíní tọ̀ àwọn náà wọ́n ti ní nọ́mbà rẹ̀ ẹ̀ àná anata pàkínní lẹ́jọ́ pàkínní olórí ibú so gbọ́dọ̀ di pé kálukú ọkọ yìí síra wọn òní fẹ́ rí mi ara wọn látàn kákan àjọ wọ bọ́ọ̀sì ilé ìgbà lẹ́kùn yìí wọlé ìwọ náà fẹ́ gbàbẹ̀ wọlé ó wá sí dédé pé bọ́ọ̀sì ti fẹ́ gbéra ó di àfìjàkadì wọ̀ bíi ti ìwọ àti àna rẹ tẹlẹ àna rẹ lánàá wafe wá fẹjọ wà lẹ́nu ọ̀nà ó ọlọ́run ṣàánú ará yòókù tí ń bọ̀ lẹ́yìn <laughs> torí tí ọba jẹ́ pé payọ̀ ọlọ́run bá ṣẹ́kù fẹ́nìkan nù yín ẹnìkan ò ní gbà pé kẹ́nìkan wọlé síwájú o ẹ wo àná dùn tó ké those are some of the results not all gbogbo olú eléyìí máa ń torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn kan wà nínú àwọn èèyàn tó yẹ pé tíyàwó wọn bá ti ṣẹ̀ wọ́n tá ti ṣẹ̀ wọ́n bá máa kọ́ lẹ̀ o àbí òyọ máa kọ́ lẹ̀ bá bá báyìí lálejò inú àṣetán ni wọ́n máa dùn ní kẹ́ dákò kọ́ kọ́ kọ́ kó kó lè máa pọ́kùn ní ọ́ tẹ́lẹ̀ ìjẹ́ ti máa wá àṣetán ni jù torí àṣetán wọn kì í pín ìwé oríire lọ́fíìsì rẹ̀ allocation oríire wọn ìpín bẹ gbogbo àwọn allocation kọ bàjẹ́ kọ dàrú kó gbiná bí ọba gbiná bẹ́ẹ̀ ni ẹ sì rí táṣù tọ́ni bá ti fẹ́ lóyìn ẹnu ní ti bẹ̀rẹ̀ ẹ rí tẹ́ máa sọkọ̀ bá kún gbé ọ̀rọ̀ ẹ máa sọkọ̀ bá kún gbé ọ̀rọ̀ ibi tẹ́ máa tí wọ́n á sọ yẹn ẹ máa pọ̀ rò ẹ bẹ̀rẹ̀ sí nàka ẹ bẹ̀rẹ̀ sí nàka tẹ́ máa nàka ẹ máa kábàáwò ẹ yí ẹsẹ̀ <laughs> ẹ bá ti yẹsẹ ẹ rí kékeré ni sọ̀rọ̀ pé mò ń fi ṣeré ni ọgbà bàbá tún gbà ibẹ̀ ló ti kú ẹsẹ̀ lásán ṣe lọ gbé bàn subhanallah kàmẹsẹlẹ shaitan ilqaala lil insaani kfur falamma kafara qaala inni bari'un minka inni akhafu allah rabbal alamin ashaitan ìmọ̀ sọ fún yẹn kéèyàn ó ṣe kèfèrí tẹ́bá tí wàá ṣe kẹfẹ́rí tàì ṣe kẹfẹ́rí báyìí ọ̀ wá sọ pé tọ́ kò sí tọ́kẹ́ mi pẹ̀lú rẹ o èmi ń bẹ̀rù ọ lọ ó tó bẹ̀rù ọ lọ nìsí lẹ́yìn tó múyàn sórí ibú bẹ́ẹ̀ ni ṣètọ́ ni ó ṣe kútúbà níjọ́ gbẹ̀ndà kìyàmọ̀ fáwọn ọmọ náà nínú kútúbà rẹ̀ yóò fi hàn wọ́n pé èmi o kò sí nǹkan tí mo ṣe tí mo fi rí yín mú o pípè lásán ni mo pè yín o ẹ sì dá mi lóhùn àbí wọn sọ sẹ́kẹsẹkẹsẹ nìkan lọ́rùn so kí wọn lè ń parọ́ pé ṣètọ́ni ló sì lọ́nà sí tọ lẹ́yìn náà ń bọ́ lẹ́fọ́ pọlọ́ yín sí ṣètọ́ni ní pè yín fa ẹ sì dá lóhùn ọlọ́run sì ti pè lọ́ta yín a ṣètọ́ni ó tún wá jàre àwọn ọ̀daràn ẹ má pariwo torí mi ò ní tí mo fi lè gbà yín lẹ lónìí ẹ̀yin náà sì ní tí a fi lè gbà mí lẹ kálukú ọ̀ràn yìí tọ́ àwọn àjù rẹ̀ subhanallah ma ana ma ana bi musrikhikum wa ma antum bi musrikhi ẹ lè gbà mí èmi náà ò lè gbà yín kálukú rìn tán àwọn àjò ẹ ẹjẹ akéde lónìí pàwọ bá ṣe tọ́ ni ṣe máa ká gbìyànjú láti bá àjọṣepọ̀ tó ń bẹ láàrin rẹ àti ṣètọ́ nìkan bàjẹ́ lónìí o padà sọ́dọ̀ ọlọ́run lẹ́ni tó túbà kọ́nà ọba kó forí jìn wá kó gbà wá lọ́wọ́ àṣetán kó yà wá yà kó gbé wa jẹ rí ẹ̀. kọ́mọ́jọ jẹ wá lérí ọjà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk tó bá ní bèrè kọ́ wa bèrè sẹ́ẹ̀tì kọ̀ọ̀kan náà kálí ìfọ̀sọ́. pé ọlọ́run sọ pé ọmọ qadarullahu haqqa qadri wal ardu jami'an qabdathu yawmal qiyamah was samawati matwiyatun biyaminihi. سبحانه وتعالى عما يشركون gbẹ̀ngbà tá a sì máa pé òkè àwọn sánmà ìlà àlùjáná wa ọlọ́run ti sọ pé òun wọ́n gba ilẹ̀ mú gbogbo ilẹ̀ pátá yọ gbàmú lọ́wọ́ rẹ̀ gbogbo sánmà yóò sì fọwọ́ ọ̀tún rẹ̀ yóò fi kájọ. sọ̀bọ̀ alàlìjánà tán lọ́wọ́ àlókè àwọn sámà ẹn torúkọ́lọ́ ti sọnù àyà mi pé ìjọ gbẹ̀ndà kíyàmà wọ́n pààrọ̀ ọlẹ̀ kò ní jẹ́lẹ̀ yìí mọ́ wọ́n pààrọ̀ sámà kò ní jẹ́ sámà yẹn ọba ti sílẹ̀ kan tuntun. aleykum salaam. ẹ wo àwọn ọmọ tí ń filẹ̀kùn ṣeré yẹn láyé àwọn obìnrin yẹn náà. bí àwọn sábà àti ìgbà yẹn ṣe wà ṣé bẹ́ẹ̀ náà làwa náà ṣe wà ní ṣe kí àwọn bọ́ọ̀lù sọ̀rọ̀ ọlọ́run lẹ́nu bẹ́ẹ̀ náà la ẹ̀yin fẹ́ bọ́ kọ́rọ̀ yìí nù abẹ́ fẹ́ bọ́ kùn ẹ̀ bìrà ẹ̀ lérè nù torí pé nísìnyí ẹ̀yin ọ̀jẹ́ pure muslim ọwọ́ kan islam ọwọ́ kan àbí bẹ́ẹ̀ kọ́ àwọn sọ̀hábà yẹn wọ́n bọ́ lọ́wọ́ bá dúró lódodo wọ́n mẹ́bọ mẹ́sìn ìdí inú tó fi jẹ́ kí wọ́n bá bẹ́ lọ́wọ́ báyìí ọgbà náà ọgbà náà àti eré ìtàn fẹ́ wá mú tó sì sàdúà gbà sì sàdúà àwọn ẹni tí fẹ́ wá mú òsì lè kó omi tí wà mọ́ wọ́n sì ti dé wọ́n ti dọ́dọ̀ rẹ̀ náà kó tó sáà wọ́n ní ajẹ́ ń ṣe náfìlà inú náfìlà wọ́n sì bẹ́ lọ́hùn fún òsì máa tó máa wọn dè ẹ̀ ń tó táwọn náà tá a bá dúró tọ́ lọ́hùn lódodo tá a ní sincerity kò sí nǹkan tó sọ̀rọ̀ fọlọ́ so ṣùgbọ́n ní sinimá ni ẹ lọ sàdúrà báyìí kò ní gbà ìdí ní pé ìgbà tẹ́ ń sàdúrà yẹn tún ṣe nǹkan mi àtẹ́bà ti ṣe nǹkan mi wàláhì ọgbà. kò sí yàtọ̀ ọlọ́run ọba ti ń gbà náà lọ́lọ́run náà. o kò sí ń bá àwọn kò sí ń bá àwọn obìnrin sọ pé tó fẹ́ gbà sọ́dà kí ni pọ̀ gbọ́dọ̀ fẹ́ mi tí wọn náà wàá gbọ́ ńgbà tí èsì pọ̀ ya dẹ̀pẹ̀ ọ̀ gbọ́dọ̀ fẹ́ yàwó mi kì í kò ní dowó. owó àbí tí ó dowó ní ṣẹ̀ríà islam sọ a lè fún yàn ní sọdáàkì ẹni tó sì sọ ẹsẹ sùúrù ẹni tó sì sọ pé má fẹ́ ẹ̀tọ́ rẹ ni kò sì sẹ́ni tó lè dùn lẹ́tọ̀ọ́ yìí tiẹ̀ o sì pé rọ o ìfẹ́ yàwó kan òun ronú yàwó mi kan náà lèyàn ọkọ fẹ́ ná wọn mọ̀ bọ́ lágbára bọ́ lágbára ṣé ń jìnnì rẹ gbéyàwó méjì àbí ògbé ẹ̀ mọ̀ béèrè pé àwọn apá àtàwọn wà tí wọ́n máa ṣe lẹ́jọ́ wọ́n á ní aṣọ tó bá ti lóbi. ẹlẹ́mẹ̀ta wọn bá wọn parí ìjà tí wọn tún lè kó tọra wọn lọ rárá ọkọ tọra wọn lọ báwo ti parí náà tẹ́bá fi lè kọ obìnrin lẹ́lẹ́mẹ̀ta ẹ̀ tún síra ẹ̀ mọ́ dìgbà tó obìnrin yẹn bá lọ lọ́kọ mi táwọn náà bá fẹ́ ra wọn tí wọn jọ lura wọn títí títí títí wọ́n àwọn tó wá kọ́ra wọn lẹ̀ wọ́n náà wá tún wá pàdé rẹ̀ ó tún wá tún wá tọba wú ọ nù ọtútù ọba jẹ pé irú eléyìí ló tún wù ọ tà pírímẹ́ǹtì wà láàrin ọkùnrin àti obìnrin tó bá fẹ́ mi o tó bá fẹ́ mi o kò ní fẹ́ yàwó mi lé o kò sáyè rẹ̀ sáyè rẹ̀ kullu shartin laysa fi kitabillahi fahuwa batil walau kana mi'ata shart bẹ́ẹ̀ lànà bìsọ̀ gbogbo májẹ̀mú. tí o bá ti sínú alukur'an tí o sínú súnà ìranù lásán ni kò bá àjọ májẹ̀mú tó ń torí májẹ̀mú pẹ̀lú obìnrin kò ní fẹ́ lómi kí ni jẹ́ bẹ́ẹ̀ tí o bèbí rárá lè obìnrin dáhùn fẹ́ sóbìnrin tí ń fẹ́ kọ́ àbí òye wa sóbìnrin mi ọkùnrin míì kú mọ́ torí ìyàwó ẹyọ kangan orí pé tipátipá ni òun fi ń lé ń ṣe ojúṣe òun nílé jíjẹ mímu ojú agbára lọ tòní sídílẹ̀ ń bá lọ dáwọ́ léyàwó kejì kẹta sí orí rẹ̀ dàrú tó kálukú pẹ̀lú bọ́lọ̀ wọn bàbá ṣe ṣe lẹ́yìn náà mo lè pèsè jẹ́ mo lè pèsè mu nìkan ni fẹ́ kejì kẹta orí pé kan tó kò tó ọ kò tún fẹ́ fẹ́ mọ́tò wáyé kó tó ọ ó sì ju tó ń bùkátà lọ ó dájú pé tó bá lọ gbéyàwó mi wọ́n lọ́ fa wàhálà fúnra rẹ̀ o ní ìjà bó ti jẹ́ nígbà tó bá lè tó bá lè sọpọ fún àwọn ìyàwó rẹ̀ wọ́n lọ́ fa wàhálà náà. ìjọba máa ṣe kí ni. àgbo níyàwó méjì o sì ti fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n sì fẹ́ fẹ́ kejì àkọ́kọ́ kọ̀ fẹ́ ta lákọ̀ọ́kọ́ máa béèrè àwọn béèrè kọ́kọ́ fẹ́ ta alákọ̀ọ́kọ́ ní kọ́ wáá bẹ́ẹ̀ náà gbé ni ó ní torí kí bàbá òun mutí gbogbo àti bàbá wa ti wá mutí kò ní gbọ́rọ̀ sí bàbá lẹ́nu ọmọ burúkú ni torí pé aká ni bàbá yẹn kò lè fún wàrà ṣùgbọ́n ó lè dá wàrà nǹkan tó kàn ní í ṣe fún tó bá yẹ kó ti mutí rẹ ó ní gbogbo tó bá jẹ́sẹ̀ ìgbọ́nilọ́rọ́ tiwa etí mo mú o tó mi ọkàn àgbẹ̀tọ̀ bàbá ìpa kínní ìtì ọmọ tí ẹ̀ ń pè kókó àlọ́ ra ó sì lè rò pé ṣáà kójú tiẹ̀ ti dìímù ẹni tẹ́ ń pè kókó àlọ́ lè nà àpọ́nlé àpọ́nlé ni gba bàbá rẹ kó tó níyàwó àpọ́nlé lásán ni ìwé èso obìnrin ọkùnrin ò ní bùkátà kankan lọ́dọ̀ bàbá rẹ kó tó fẹ́ yàwó nínú òfin ọlọ́run àmọ́ ẹ̀yà keya kìnnìkan ẹ̀yàwó lọ́wọ́ dà ẹ̀yàwó lọ́wọ́ dà because kálukú nínú culture wọn nílùú wọn wọn máa wúra wọn màláìkà wọn máa wúra wọn màláìkà balo oríyàwó ọmọ àlùbáyà ni wọn ni àwọn arákìnrin wọn ẹ̀yà kẹ̀yà èwo lẹ́yìn yín so nítorí délé àpọ́nlé mọ́là wọ́n tó bá ti rí ìyàwó rẹ̀ kọ́ sọ fún bàbá rẹ̀ kó ti gbé ìyàwó ẹ̀ sàdúrà sí nà àmọ́ tó ẹ pé iná fẹ́ gbowó lọ́dọ̀ bàbá yín ẹ fẹ́ dá gbèsè sí wọn lọ́rùn náà bàbá gbọ́dọ̀ mọ̀ sí nà wọn yọnu sí ọlọ́run gbígbé orígun mẹ́rin ní igi ní alákọ̀ọ́kọ́ ló wù mí mo wù ọ́ mo lọ́wọ́ àánú àkọọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni kóbi méjèèjì ọyọ́nu sí irọ́ lásì bó ti jẹ́ bàbá ayawu ńlá nídìí ó lóun fọmọ rẹ̀ ọ lọ́ba parí bàbá tiẹ̀ ọlọ́run fòrè sí i kódà ní pé sí bàbá rẹ̀ wà òrùkọ yé wa yóò bá lẹ́bù ẹ ẹsẹ̀fẹ́ ṣàfihàn ní àwọn àlejò pàtàkì irọ́ lásán náà sèpé ọ̀sán lápò rẹ̀ yọ bá sán yọ gbà bá sán yọ bá sì ya yọ gbowó rẹ̀ padà òkúrú kéèyàn lọ báyàn kéèyàn lọ báyàn dáhùn púpọ̀ fẹ́yàwó ìmọ̀kọ̀tọ́ kọjá kúrò ni wọ́n wá gbéyàwó lọ bá ń lé náà o. hàn ó ń bọ̀ fẹ́yàwó èso ní ọ̀bọ̀ gbayàwó hàn ìyàwó kò kó ń lé bàbá rẹ̀ yóò kú lọ lé tiẹ̀ ńgbọ̀ bá tó dé èso pé lẹ́yìn na ọ̀bọ̀